Yes, Lord. Thank you, Father, for this morning. Ire mi yára dé kankan. Ìrànlọ́wọ́ mi máa máa falẹ̀ o. Ire tèmi yára dé kankan. Ó yẹ kí n kọ́rúkọ bàbá Mohbad direct. Ìrànlọ́wọ́ mi máa máa falẹ̀ o. Àwọn kan dúró sókèèrè wọ́n fẹ́ wo ẹlẹ́yà mi. Bàbá mi máa máa gbà fún wọn. Àwọn kan dúró sókèèrè wọ́n fẹ́ wo ẹlẹ́yà mi. Bàbá mi máa máa gbà fún wọn ìrètí mi yára dé kánkán ìrànlọ́wọ́ mi máa máa falẹ̀ o ire mi yára dé kánkán ìrànlọ́wọ́ mi máa máa falẹ̀ o àwọn kan dúró sókèèrè wọ́n fẹ́ wo ẹlẹ́yà mi bàbá mímọ́ máma gbà fún wọn o ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ẹlẹ́dàá ayé àti ọ̀run ọba tó dá gbogbo ènìyàn àti ẹnikẹ́ni kò dá ọba tó dá èmi tìkára mi ọlọ́run tó dá mi tó mọ̀ mi tó sì mọ̀ mi ọlọ́run tí a máa ń béèrè lọ́wọ́ rẹ̀ tó sì máa ń dá wa lóhùn ọlọ́run tí àròyé gbogbo ènìyàn kò sú ọlọ́run tí òkè ń rẹ̀ tí òkè sùn tí òkè tó gbé ọba tó ti wà lórí ìtẹ́ títí ayérayé tó tún máa wà títí ayérayé tí ò ṣàìsàn rí tí ò sì kú tí ò sì lè kú láéláé kábíyèsí rẹ o ọlọ́run kan ṣoṣo tó fi ọ̀pá rìn bẹ́ẹ̀ àmì tí ó tó dàgbà tí ò fi ọ̀pá rìn tí àwọn ènìyàn nú ayé yìí tó máa ń dàgbà tó máa fọ̀pá rìn ọlọ́run mi tí ẹnikẹ́ni kò lè ṣe léṣe ọlọ́run tí ẹnikẹ́ni mi kò lè overthrow ọlọ́run mi tí ẹnikẹ́ni ò lè halẹ̀ mọ́ ọlọ́run tiwa ọlọ́run ẹ̀dá ọlọ́run alààyè kábíyèsí o elédùnmọ̀rẹ̀ tí bá ní kìí àkègì tán lórúkọ rẹ àpèpè tán ni a máa ń pè yín bẹ́ẹ̀ ni from generation to generation là ń pè yín alágbára gíga nínú ayé àti ọ̀run ẹ ṣé o ọba tó ní agbára lórí àwọn ènìyàn tí ẹnikẹ́ni ò lè jẹ lórí rẹ̀ kábíyèsí o ọba tó jẹ lórí gbogbo ọba ayé tí ọba ayé kankan ò lè jẹ lórí rẹ̀ àyìnyàn lógo àṣẹ lọ́ba aṣáájú gbogbo ènìyàn ẹlẹ́dàá gbogbo àgbáyé kábíyèsí o ọba tí ayé àti ọ̀run mo ṣe pọ̀ tó tí ò kan wọ rẹ̀ èmi bọ́lá fọláṣadé mo yìn ín lógo lónìí mo ṣe yín lọ́ba o mo júbà rẹ o bàbá àrà tó mọ iye ọmọ rẹ àbíyamọ lọ́jọ́ ìjà lọ́jọ́ ìpọ́njú lọ́jọ́ ìṣòro abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ abánimúlẹ̀ má dání arúgbó ọjọ́ mo dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀ lórí ọmọ tẹ́ fún mi lórí gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àwọn tó kórìíra mi náà ẹ máa ṣe lórí ayé wọn o nítorí pé wọ́n kórìíra ara wọn ni kì í ṣèmi ni wọ́n kórìíra ẹ ó ní tó ń dààmú wọn lọ́kàn ẹ bàbá olùwàlà ẹ ayérayé ẹ torí ẹ̀yin gangan tẹ́ ẹ ayé àti ọ̀run tẹ́ gbogbo nǹkan ohun rere tẹ́ ẹ dáyàn tó fi ojú ẹ fojú sí wọn lára bẹ́ẹ̀ ni ẹ fetí sí wọn létí ẹ fi imú sí wọn nímú bẹ́ẹ̀ ni ẹ feyín sí wọn lẹ́nu bẹ́ẹ̀ ni ẹ fi ẹ̀mí sí wọn nínú wọ́n kórìíra yín pàápàá wọ́n ṣe lòdì sí yín táwa ni àwa tí wọ́n ní kó ṣe lòdì sí ẹni ká máa lọ́nú ayé ẹni tó tán wọ́n ó gbogbo tiwa ṣùgbọ́n ká má bẹ̀rù ká má sì fòyà nítorí pé ogun náà kò kí ń ṣe tiwa tẹ̀yọ́ ọlọ́run àlàyé ni àfijọ́ yín ni o àwọn ọmọ yín tí ò tọ́ ẹ ṣe nítorí pé àwọn ìkà ènìyàn wọ́n máa kórìíra wa ẹni ṣùgbọ́n ogun náà tìrẹ ni ẹ ó jà fún wa ẹ ó bá wọn jà tí wọ́n bá yọ sí wa ní ọ̀nà kan ẹ yọ sí wọn ní ọ̀nà méje lẹ́fì tí wọ́n ká ògbèjà kẹròbó níjà ajàmájẹ̀bi ọba tó máa ń jà tí ò fi àdá jà ọba mi tó máa ń jà tí ò fi ìbọn ṣe kábíyèsí o ọba tó lọ sójú ogun nígbà gbogbo tí ò sọ bá tún kọ̀ọ̀kan nù rí ajagun ṣẹ́gun lórúkọ yín o ọba tó máa ń pèsè ọba tó máa ń gbàlà ọba <laughs> tó máa ń ṣàánú ọlọ́run tó máa ń ṣe gbogbo nínú ohun gbogbo kábíyèsí o èmi yìí ń lògo lónìí mo ṣe yín lọ́ba láàárọ̀ ìdárí ẹ̀ṣẹ̀ jìwá o ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ nínú sí ọ ní èrò ìwà àti ìṣe wa olùwàdáríjì wa aláàánú ni yín ẹ sọ ní pé ẹ ó ṣe àánú fún àwọn tẹ máa ṣe àánú fún àánú ńlá wàá fẹ́ Olúwa ṣàánú fún mi ṣàánú fún àwọn tó fún mi ṣàánú gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àwọn tó bá ti fẹ́ mi fẹ́ re bá mi fẹ́ mo fẹ́ re jẹ́ kíre náà jẹ́ tèmi kíre jẹ́ tàwọn ọmọ mi kíre jẹ́ ti gbogbo àwọn olólùfẹ́ mi ẹni bá fẹ́ wa fẹ́ ibi ibi tó ń fẹ́ fún wa lẹ̀ kó jẹ́ ìpín tiwọn lórúkọ Jésù ní ọ̀sẹ̀ yìí shock àwọn ọ̀tá wa disappoint them disgrace them destroy them Put all of them to shame. I cover myself, blood of Jesus, my daughter with blood of Jesus, my people blood of Jesus, and I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Oh Lord, take total control right now. I want to speak, speak through my mouth, direct my tongue. Olúwa jọ̀ọ́, <laughs> Olúwa jọ̀ọ́, ìbéèrè yìí tó bá ti jẹ́ ọ̀tá a fẹ́ kí àṣírí ìkọ̀kọ̀ àwọn tó ń tọ́jú àṣírí tó jẹ́ pé wọ́n fẹ́ máa fojú jọ ọ̀rẹ́ tó sì jẹ́ ìkà ni wọ́n gangan nínú ọ̀rọ̀ yìí mo gbàdúrà fún gbogbo wọn pátá láti ṣèṣin lọ gbogbo àwọn èèyàn tó jẹ́ ìkà nínú ìdílé Mohbad àwọn ènìyàn tó lọ́wọ́ nínú ikú rẹ̀ àti àwọn ará ìta tínú ilé wọn la fẹ́ sọ lónìí mo gbàdúrà fún gbogbo wọn àṣírí wọn má jẹ́ kó bò mọ́ ọkàn àwọn tó ṣèkà yìí àwọn olùwà má jò balẹ̀ àti àwọn tó súnfẹ́ máa ro ẹjọ́ tí ò ṣẹlẹ̀ olùwà jọ̀ọ́ má jẹ́ kọ́kàn wọn balẹ̀ ìka gangan gangan gan nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí olùwà tú àṣírí wọn fojú wọn wọn ní ìta gbangba fi wọ́n ṣe ẹlẹ́yà ayérayé fi wọ́n ṣe ẹ̀sìn tí ò <laughs> lópin bẹ́ẹ̀ ló máa rí kò ní padà gbaṣọ lára wọn o nítorí mo lo picture yìí lónìí mo ṣe fídíò yìí because mo wà ní bí ẹ ṣe bí mi ní ìwòwò ọmọlúwàbí láti sọ̀rọ̀ yìí lónìí bẹ́ẹ̀ ni òtútù tiẹ̀ mú ṣùgbọ́n mo fẹ́ sọ eléyìí gẹ́gẹ́ bí àṣẹ tí mo fẹ́ pa bí a ṣe bí mi sí ayé mo pàṣẹ gẹ́gẹ́ bí ikọ̀ náà àti ìríjú Elédùmarè pé gbogbo àwọn ìka ènìyàn lórí ọ̀rọ̀ yìí pátá olùwàjọ tún wọn ní àṣírí nínú ìdílé Mohbad àwọn ènìyàn ìka gbogbo ìpàdé ìka lórúkọ Jésù lónìí Olúwa túká àwọn ẹni bìnnì Ọlọ́run fàṣírí wọn wọ̀ síta gbangba bẹ́ẹ̀ ló máa rí kò ní yé padà hmm, ọmọ náà ti kú ṣùgbọ́n hmm, òun náà ní blame lóríṣiríṣi it is well Lord I thank you for this morning I worship you Lord because you are God I want to speak nothing but the truth bí mo ṣe fẹ́ máa ṣe ẹnu mi láàárọ̀ yìí gbẹ́nu mi sọ̀rọ̀ àṣẹ tí n bá ti pa nínú ayé yìí láàárọ̀ yìí nínú yàrá yìí nínú fúláàtì yìí lónìí nínú sídíróòmù yìí lónìí olúwa fìdí rẹ̀ múlẹ̀ ní ayé yìí àti ní ìkẹyìn ó lọ má jò ó takò mẹ má jò ó dìde ogun sí mi ẹni bá lò máa gbógun tì mí lórí tí mo fẹ́ wí lónìí gbogbo wọn pátá ikú òjijì ni kò rán sáàrin wọn ẹni bá di ogun mọ́ mi tó di ọ̀tẹ̀ mọ́ mọ́ mi tó bá ro kúrò mi tó fẹ́ bí fún mi ibi ńlá kò ṣẹlẹ̀ sí wọn ìṣẹ̀lẹ̀ burúkú tàbà mi kò ṣẹlẹ̀ àgọ́ àwọn ọ̀tá mi àgọ́ àwọn ọ̀tá mi ẹ gbọ́rọ̀ olúwa ìṣẹ̀lẹ̀ burúkú kò ṣẹlẹ̀ ara yín kò ṣẹlẹ̀ ara yín kò ṣẹlẹ̀ ilé yín bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà I cover my people my children myself with the blood of Jesus àmì iye àmì iye ni mí ni mo gbà bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni ẹ̀mí èṣù kan kò lè yọ mí lẹ́nu bẹ́ẹ̀ ni o ẹ̀mí èṣù kan kò lè yọ mọ̀ mí lẹ́nu tó bá yọ mí lẹ́nu ó rí yọ lẹ́nu tó bá dìde sí mi ní ọ̀nà kan ọ̀run yóò yọ sí ẹ ní ọ̀nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bẹ́ẹ̀ ni o ìṣòro tó jọjọ orí rẹ lọ ìdààmú tó ju kárísítìmà rẹ tó ju àìtì ẹ lọ tó ju stáṣọ rẹ lọ ọ̀run yóò já tì ọ́ ìwọ tó bá dìde ogun sí mi tó dìde ogun sọmọ mi bẹ́ẹ̀ ló máa rí o ẹni bá dìde ogun sí platform mi ìṣòro tó jọjọ orí rẹ lọ ọ̀run yóò já tì ọ́ o ọ̀sẹ̀ tuntun láwa yìí o oore tuntun wà níbẹ̀ ìbànújẹ́ sì wà níbẹ̀ bákan mo gbàdúrà fún oore ọ̀sẹ̀ yìí ìbùkún ọ̀sẹ̀ yìí ayọ̀ ọ̀sẹ̀ yìí oní tèmi àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé mo súre náà fún orílẹ̀-èdè tí mo wà yìí àwọn tó bá ṣe dáadáa fún mi ọ̀run ṣe dáadáa fún wọn mo súre fún fún orílẹ̀-èdè tó a ti bí àwọn ìkabẹ̀ náà tí wọ́n ní àṣírí ogunlógún gbọ́rọ̀ olúwa ò ní di tèmi o ò ní tàwọn ọmọ mi bẹ́ẹ̀ lórí kò ní í padà jésù agbára wa àmín ẹ káàbọ̀ sórí ètò yìí láàárọ̀ yìí mo open I open my eyes two of you you say amen God bless you the Lord will answer you speedily I have a question quickly the first question because a lot of things ẹ jẹ́ bá mi share ẹ jẹ́ bá mi share show yìí yes because ẹ share fún àwọn fámìlì Mohbad fámìlì Mohbad bẹ̀rẹ̀ láti bàbá rẹ̀ débi ìyá débi àwọn àbúrò ẹ̀gbọ́n àtàwọn colleagues ẹ̀ you understand me so share let one of them kún orin kún dem spread because I have a question for them and àwọn tó dẹ̀ bá wọn blog wọ́n lè bá wa answer with with brain okay àwọn tó bá ní ọpọlọ number one question tí mo kọ́kọ́ fẹ́ bèrè ni wípé because mo rí pé everybody mi ò sọ pé Wùmí kọ́ ló pa Mohbad for now ṣé ti yẹn but mo fẹ́ bèrè question kan because mo rí pé everybody now Wùmí ni one point finger yẹn sí ó ti yẹn Wùmí she she can never be báwo ló ṣe máa jẹ ẹgbẹ́ mi báwo ló ṣe máa jẹ ọ̀rẹ́ mi kò tó díẹ̀ ló gbà lọ́wọ́ last born mi so àkọ́bí mi ò kì í ṣe ẹgbẹ́ ẹ̀ times two so but i have mo ní question kan fún because mo rí pé òun nìkan ni one track at this junction um, but question mi àkọ́kọ́ ni wípé ta ni ẹni tí kó tó di pé torí sì wọ́n sọ wípé Mohbad eh, Wùmí òun ló pa Mohbad òun nìkan ló pa Mohbad uh, because Emi um, ti wà nínú àwọn tó ní kó sọ̀rọ̀ ṣùgbọ́n tí bá sọ̀rọ̀ yìí lónìí I will tell her because wọ́n sọ pé corona um, inquest is going to sit and march and this month is coming to an end this week by next week um, I think before Friday we a máa wọnú oṣù march so middle of that march wọ́n ní ó máa sit huh. so we are expecting please share it so mm-hmm. now wọ́n ní ní bìgínì kí Mohbad tó kú Mohbad wrote a petition to police Mohbad wrote a petition to police and he stated some people in that in that petition that people are after his life all right The issue, the reason the police refused to treat the case, and when he died, the same police station, they wanted to get a police report, the police um, uh, death certificate, I mean, certificate was taken before the, the father was being arrived, before he arrived into the scene. You understand me? One thing is this. we may have said something before. <laughs> the petition who are the people the petition Wunmi I mean Mohbad wrote himself before he died is Wunmi part of the people threatening Mohbad after Mohbad before he died okay i'm not mi ò sọ pé kí Wunmi kó má ṣe DNA test àbí gbogbo tó bá béèrè lọ́wọ́ ẹ̀ ọjọ́ tó bá ṣe DNA test i will speak for him because tí àgbàlagbà bá wọ́n ní tí a bá dẹjú sílẹ̀ a máa rí i mú àwọn petition tó kọ́kọ́ kọ lákọ̀ọ́kọ́ yẹn ṣé Wùmí wà nínú àwọn tó ń pressurize Mohbad tó fi kọ sí ọ̀dọ̀ ọlọ́pàá ṣé Wùmí wà nínú wọn ṣé Wùmí wà nínú wọn question number one ṣé Wùmí wà nínú àwọn tó ń da Mohbad ṣé ó state ẹ̀ síbẹ̀ pé Mohbad o Mohbad ṣé Mohbad sọ pé Wùmí náà ó wà nínú àwọn tí ó ń dídàmú ayé òun tóun ẹ understand it's not about nígbà tí eh, Mohbad bá sọ pé eh, tóun bá ti kú kọ́ mú Wùmí ṣòtìyé Wùmí smoke Mohbad máa ń mu tòótọ́ kẹjẹ let us say the truth today Mohbad ó máa ń mu ó máa ń ṣá gbaná ó máa ń ṣá everything gbogbo wọn ló máa ń mu bẹ́ẹ̀ yẹn all those musicians they do ṣòtìyé yín majority of them gbogbo wọn pátá ló máa ń ṣàwọ̀rẹ́ nǹkan tó gorí stage wọ́n máa ń mu drugs wọ́n máa ń mu many things okay ṣé Wùmí wà nínú àwọn tí petition yẹn ṣé Wùmí wà nínú ẹ̀ question number one question number one I know pé One link because the way they are linking things linking things together now ó wá jẹ́ kó máa sọ pé Wùmí ń kọ́ o wọ́n dárúkọ ọba kan ṣó ti yẹ yín sínú statement yẹn wọ́n wá link báyìí pé ok Wùmí o ó sì pẹ̀lú ọba yìí ó ní àfíẹ́sì pẹ̀lú ọba yẹn o bóyá ó máa lọ ṣe runs pẹ̀lú ọba yẹn ni o ó ti yé ṣórúkọ Wùmí ṣó wà nínú state ṣó wà nínú petition yẹn number one number two the voice second, second question goes to Baba Mohbad Baba Mohbad níjọ́ tí ọmọ ẹ̀ kọ́kọ́ kú tó ń rántí tó ń jam talk èmi wà nínú àwọn tó wò dáadáa àti bó ṣe wò àti bó ṣe heart i'm part of the people tí mo wo ojú ẹ̀ dáadáa tí mo dẹ̀ wo statement ẹ̀ tí mo rí pé statement yẹn ó accept immediately pé ọmọ ń kú o ẹ ọmọ yẹn náà ń kọ́ kò ṣe kọ́kọ́ fóun nígbà tó wà láyé mọ́ńtò tó rà fóun bẹ̀ yẹn pọ́npọ́n ni ìyàwó ẹ̀ ló wá rà á àwọn míì nínú àwọn tó celebrate tán ti wà nígboro for long time màmá wọn ò ní pọ́npọ́n ni mo So Mama wọn kò ní pọnpọ́n ilé mi rẹ́ǹtì ni ìyá wọn ìyá láyà wọn kú sí ó ti yé yín màmá wọn bàbá wọn kò ní pọnpọ́n ẹ̀ ń baba bàbá Mohbad sọ wípé kí ló dé tí bàbá Mohbad sọ pé ikú owó ló pa ọmọ òun àwọn ọ̀gá ẹ̀ ló fi ìgboro wọn ó ní Naira Marley ló fi ìgboro wọn ìyá àyàwó àmì ìyá ọkọ tó ń jẹ́ ìyá Mohbad máa ń sọ pé ó pe náírà a máa ní náírà náírà má fi náírà málì má fi pe náírà mọ́ torí bó ṣe fi náírà àtibọ̀ tó ti pé náírà náírà málì ní náírà náírà náírà ìwọ ya Mohbad náírà Nàìjíríà ń disvalue pé náírà málì kò pé parí orúkọ musician kan tó ti dàgbà tó ti kú tipẹ́ òun ló jẹ́ náírà málì pé parí má má pé náírà náírà ń disvalue ok so bàbá Mohbad sọ pé ọmọ òun kọ́. Hmm? kò tọ́jú òun ìgbà tí ó kọ́kọ́ kú yẹn nǹkan tó kọ́kọ́ sọ nìyẹn pé ọmọ òun kò tọ́jú òun ọmọ ẹ̀ gangan àárí ìtọ́jú kọ̀ọ̀kan lára Mohbad púpọ̀ when you look at it Mohbad gangan fúnra rẹ̀ ó dà pé ìgbà tó fẹ́ máa wà pé fẹ́ máa touch díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́ bá wò ó àwọn gbogbo ẹ lọ wo ṣú ẹ̀ ṣe mọ̀ pé wọ́n máa ń ní costume tó máa káṣọ fún wọn wọ̀ tó máa yáṣọ tó máa wọ ọkọ ní kò ṣe ti yé yín but go and look at him gangan physically kò ń ṣe ẹni tí ó wà kò tí ì wà òkè bí wọ́n ṣe rò ó ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ sí wà òkè díẹ̀díẹ̀ ló kù yẹn bóyá tó pé dẹ̀ máa mu drug dẹ̀ ni ò ṣe jẹ́ kó look torí ẹ ti understand tó dàbí portable náà ni ti bá wọ́n yóò sí portable ní ìgboro lè má rí i pé kò sọ pé olówó kọ̀ọ̀kan bóyá torí kọ̀ọ̀kan máa ń mu àti wàhálà tó máa ń kóra wọn sí you understand me bàbá Mohbad wọ́n ní ó tètè sí òkú ọmọ ẹ̀ nítorí pé wọ́n ò fún ní ẹ má bínú it's part of reason to mi ò fi open face mi o i'm having flu i can't even hear so bàbá Mohbad sọ wípé ọmọ òun ò tọ́jú òun àwọn ọ̀gá ẹ̀ ló pa wọ́n fi ìgboro wọn ni ìyàwó ẹ̀ náà tó ń ṣe bàbá Mohbad sọ di tó ń ṣe ìyá Mohbad náà àti ẹ̀ morúkọ ẹ̀ kí lorúkọ ẹ̀ náà kí lorúkọ ìyá Mohbad náà à ní ìdí orúkọ ẹ̀ ṣá àtọ́bá ti dárúkọ ìyá Mohbad náà ti mọ̀ ní tó ń sọ. ìyá Mohbad náà sọ pé náírà ni kò máa bá òun wá o náírà ni kò máa bá òun wá o náírà ni kò máa bá òun wá o náírà ló pa ọmọ òun o náírà ló pa ọmọ òun ọdọ́ a gbọ́ pé wọ́n gbé sí lẹ́nu ni ó ti yẹ yín bẹ́ẹ̀. white story gbogbo wọn ọdún ìyá Mohbad ò ṣe bẹ́ẹ̀ náà sọ story mo, ẹ mọ̀ pé ìyá Mohbad ò sọ nǹkan tó pa ọmọ ẹ̀ nǹkan tó kàn ń ṣẹlẹ̀ náà ni pé ó cover up ó kàn cover up kò sọ̀rọ̀ mo, Wùmí ń sọ̀rọ̀ ń sìn torí pé a ní Baba sọ̀rọ̀ bàbá Mohbad náà dẹ̀ ń sọ̀rọ̀ ó sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó gbé jáde ńgbà yẹn òun náà ló jẹ́ kó sọ wípé tó tún wá padà gbé jáde sórí mídíà làwọn èèyàn okay something must be fishing apart from the story tí wọ́n sọ but ẹ má gbàgbé o pé àwọn èèyàn sọ wípé fún bàbá mamin ní police station wọ́n ní ìkan lára wọn that's Wunmi herself and in her statement in station police station ó state ẹ̀ síbẹ̀ pé ọwọ́ ọkọ òun fẹ́ wọ́n ṣèṣe ẹ̀jẹ̀ wà lára ẹ̀ tó tọ́ ẹ̀jẹ̀ wà nínú ilé wọn ẹ̀jẹ̀ yẹn ló ń ṣàn tí wọn ò dẹ̀ gbé lọ sí wọn fi drive lọ láwọn wò pé ah téèyàn bá lẹ́jẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ tó dẹ̀ bleed seriously tó bá jẹ́ pé ó really serious òun kọ́ ni driver òun dẹ̀ kọ́ ni ìyàwó ẹ̀kọ́ ni dírẹ́fà kọ́ má bàa sọ pé torí ìjà yẹn a máa sọ pé màá wà lọ lébẹ̀ òun dẹ̀ máa kú bẹ́ẹ̀ sí wọ́n ní dírẹ́fà wọ́n dẹ̀ ní wọ́n lọ rẹ́ẹ̀tì àwọn mọ́tò zen so wọ́n lẹ́jẹ̀ ni wọ́n state síbẹ̀ for you to know that ẹ̀jẹ̀ tí bàbá Mohbad sọ tó tọ́ ni ẹ̀jẹ̀ ṣẹlẹ̀ ó ti yẹ yín bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ dà lára bọ̀bọ̀ yẹn ok kí ló dé tó jẹ́ pé second question gbogbo nǹkan tí gbogbo wọn sọ so, their story changing all of them from A to Z ìyá Mohbad o bàbá Mohbad o humility ẹ̀ àṣẹbẹ̀rẹ̀ sí ń gbọ́ nísìnyí tó ṣẹ̀bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ and others their statement gbogbo nǹkan tí wọ́n ń sọ ó ń change suddenly they are diverting the issue alone and Wunmi wá síta ó wá sọ pé o. So gbogbo àwọn èèyàn tí àwọn pọ̀ nínú ilé yẹn more than fifteen pé ṣé òun nìkan lè sìnkú deadly pa Mohbad lọ́jọ́ tó lọ ṣe interview tó lọ grant ẹ̀ eh, kí lorúkọ um, bọ̀bọ̀ kan báyìí tí ohun ẹ̀ tó ń rántí tó máa ń promote yẹn I forgot his name now ó dárúkọ bọ̀bọ̀ yẹn ọjọ́ yẹn ló sọ pé kan òun nìkan ṣé òun lè sìnkú deadly kóun pa ìyàwó kóun pa ọkọ òun pé tóun bá pa ọkọ òun ṣé gbogbo wọn tó wà nílé yẹn wọ́n máa máa cover òun ọ̀rọ̀ yẹn lè túmọ̀ ó dẹ̀ wúwo ju bí wọ́n ṣe rò lọ nítorí pé tó bá jẹ́ òun ni òun ló sin gbádẹ́ lè pa ọkọ òun wọn lè láìka ọkọ òun òun ju ọkọ òun lọ ẹ̀gbọ́n ẹbí wọn bó ti wù kó rí wọn bàbá tó ti dípò kú bẹ́yẹn òun náà máa support pé there is something wrong and he cannot open his mouth he is trying to build around the wípé kẹ́ fún wọn ní clear ó ń try láti point but he's afraid she's afraid to say the whole story and secondly I have this one for the siblings I mean for the colleagues of Mohbad at Guy, to tó jẹ́ Naira Marley Naira Marley kọ orin kan ní ọjọ́ tèmi kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní blog kó tó di pé wọ́n shift attention wọn because I refuse to support them I refuse to I go front, I go back because I'm analyzing and I'm not paying for anything for you to. Mi ò ṣe lawyer, no ma sọ defend me or I pay you. Either bad or good. And that's why you see some people, they click into one person because they are being paid to attack that person. Because they are being paid to wage war against that person. Even if they are wrong, they pre pretend they behave like a lawyer that being paid. Either you a criminal or not. They go, they support their clients. All right? Mali, Mali eh, Naira Marley sọ wípé o lè ó kọrin kan ó ní ó send orin yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí mo ń ṣe kíní yẹn máa bẹ̀rẹ̀ sí tí mo bẹ̀rẹ̀ sí ṣe blogging yẹn go and check it òun ni wọ́n hold àkáǹtì ọ̀rọ̀ Mohbad náà ṣe bá náà ṣe hold ọ̀tọ̀ successor láyẹn yìí nú. Naira Marley wá sọ wípé o lè jí ojú ayé kó o tún máa jayé go and check it wọ́n sẹ̀dẹ̀ sí mi orin Naira Marley the first day tó kọ́kọ́ tí mo kọ́ bẹ̀rẹ̀ sí ṣe kinní yẹn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa kinní yẹn wọ́n gbé discussion Naira Marley àti Mohbad àti Mohbad father wọ́n fúlẹ̀ wọ́n cut àwọn kan out of it wọ́n dẹ̀ ju kinní yẹn sí mi wọ́n mi wọ́n target, sí mi wọ́n dẹ̀ ṣe target, sí mi mo ṣí ẹ̀ mo dẹ̀ ṣe é sórí platform mi ó go viral o go it, it, that went viral because they wanted to give us impression and that discussion had been long so that time it seems as if the interview was just fresh when they tag when they tag me and I now place it there and a lot of people say why do you praise this after some time this has been long time and me too I want to say oh so it's long time you understand me he said báwo tó ẹni tó bá ti jojú ayé kò lè máa jayé mọ́ ṣé eh, eh, ojú ayé mọ́mì yẹn pé ayé that's cultism àwọn cultism kan bóyá ó ti dojú àwọn ọ̀gá ẹ̀ àwọn ayé làwọn kò lè jáyé mọ́ why ṣó ti yẹ yín bẹ́yẹn ṣé orúkọ Wùmí in the beginning ṣó wà nínú ẹ mọ̀ pé mo ti bèrè yẹn ṣé orúkọ Wùmí wà nínú petition tí Mohbad kọ ní àkọ́kọ́ a rí second me thirdly now Baba Mubad. <laughs> orin tí Baba Mubad kọ lánàá níjẹta àbí tó kọ ní this week àbí last week tó release yẹn ó ní ẹ̀yìn ẹ̀yìn lọ́mọ ẹ̀dìyẹ tọ̀yà ẹ̀ pé kò sí bí àwọn èèyàn kan ṣe lè rẹ to wọ́n gbọ́n tó lórí ọ̀rọ̀ yìí pé àwọn gbọ́n jù wọ́n lọ kò sí nǹkan tó lè sọ pé wọ́n mọ̀ ọ́ sọ wọ́n lè a máa ṣó wọn pé ọ̀gá ni wá ó dẹ̀ tún sọ fún èèyàn náà pé tó bá ti sọ èèyàn níwọ̀nba àdákẹ́ ni ó ti yé bẹ́ẹ̀ yẹn bọ́tì ní bìgínì èmi sọ èmi ò sọ̀rọ̀ nítorí bàbá Mohbad mi ò sọ̀rọ̀ nítorí ìyá Mohbad mo sọ pé ọmọ Liam yẹn òun nìkan ní innocent at this junction ṣé ti yé yín bẹ́ẹ̀ yẹn gbogbo wọn wọn dárúkọ Naira Marley Naira Marley Sam Larry Naira Mali Marley ni wọ́n ṣà pé kán bá wọn wá because ó ti ní issue already before kó tó di pókú. Wunmi dẹ̀ sọ of recent ni pé àwọn bowls tó wà nínú industry wọn of course the bowls all those bowls in their industry they kill each other they are they are mafias in fact èmi ò kí ń pè wọ́n mafia majority of them terror ni wọ́n káfírísì sí kí n bá wọn yọ risk ìgbẹ́ kúrò sí ó ti yé. the only thing tí èmi fi ń ègé tí mo fi ń sọ kì í ṣe pé kó má dà pé i'm supporting Wùmí o because àwọn kan máa sọ pé àwọn black widows ẹlòmíì ò tiẹ̀ dán nǹkan wò rí ẹlòmíì kò tiẹ̀ tí ì lọ́kọ rí débi kó tiẹ̀ fẹ́ di widow ó ti yé ẹlòmíì kò ní ọkọ rí kó tó di kó fẹ́ di widow ṣé ti yé i'm not saying wùmí pakọ ẹ o mo máa support torí èmi ò pààyàn rí mi ìdẹ̀ ní pààyàn láyé mi ọmọ mi ò dẹ̀ ní pààyàn ṣó ti yé now baba Mohbad nǹkan kan fún mi ní ara lọ́rọ̀ baba Mohbad nsìn i start to get mo wá ń ro nǹkan kan nínú ọkàn mi torí inú jìnnà ju ọ̀run lọ baba Mohbad sọ. So, wọ́n ní Wùmí ń kọ́ ló ń try láti rectify problem tó wà láàrin bàbá Mohbad àti ìyá Mohbad Mohbad àti ìyá ẹ̀ Mohbad fẹ́ kí ìyá àwọn àti bàbá nǹkan padà as husband and wife sọ́dà owó ò ní máa lọ wá wọn káàkiri owó ò ní máa lọ sílé bàbá lọ́tọ̀ kó máa lọ sílé ìyá lọ́tọ̀ ẹ má dẹ̀ gbàgbé ní ọjọ́ tí Mohbad kú girlfriend bàbá yẹn àbí ìyàwó bàbá yẹn ó sọ wípé ó dìnnà bó ṣe kán Mohbad lọ́rùn ó ní òróró nígbà tí pásítọ̀ fẹ́ gbàdúrà fún Mohbad ló ṣe lọ́rùn nígbà tí ọrùn èèwọ̀ wọnú àmì kankan báyẹn ṣá ó sọ bẹ́ẹ̀ ó ní bàbá ó ní òróró ni wọ́n dà sí Mohbad ló ní pásítọ̀ bíi pé nígbà tó fẹ́ gbàdúrà wọ́n nígbà tó ń interview ẹ̀ ó ní òróró ńkọ́ pásítọ̀ ọwọ́ ọmọ pásítọ̀ bí kankan lọ́rùn ẹ̀ kán sí kò sọ pé ọwọ́ dàrósà kò sọ pé nkankan for you to know that all of them dey cover something they are being given money or being warned to cover the secret although the secret is not cover. ìyàwó bàbá Mohbad ó ó wà involved so much nínú ẹ̀ ṣé ẹ rẹ pé ìyàwó bàbá Mohbad yẹn tó wà nínú ilé yẹn ṣé ẹ rẹ pé kò lè ṣekú pa stepson ẹ ni mi ò ló pa o Wunmi she's a fool she be set up ó rè pò ń níná nílé kò mọ̀ pé títà kò sí béèyàn ṣe níná nílé tí títà iná ilé kò mọ̀ pé iná ilé lọ́mọ ẹ̀rọ máa yá láàs kò mọ̀ pé èèyàn ò lè ní aṣọ títí kó láàkísà bí àgbà kò mọ̀ pé òun lọ́gàá nígboro kò dẹ̀ mọ̀ pé àwọn ènìyàn inú jìnnà ju ọ̀run lọ Wunmi she be set up for many things bó ṣe gbé lọ́yà tó ṣe ní kó pe lọ́yà tó ń pè tó ní kó máa ṣe ló ń ṣe because she is not the only one that is there bọ́n ṣe ní kó pe àfa nǹkan pè tán ni kó máa ṣe ló ń ṣe bọ́n ṣe ní kó tẹ̀ nǹkan kó sọ pé kìnnì kan ó máa bìrì pé a máa defend ẹ̀ máa wọ̀rì náà ni kó ṣe ló ń ṣe because all these petty petty sin to even want to be pé ọmọ òun nìkan ló máa ní ogún yẹn kìnnì kan wà tó dẹ̀ ṣe kìnnì kan ó ti yé it cause her a lot of problem as well dàwọ́ wá jẹ́ kí wọ́n ba lè àwọn tó ń kọ́ ń gbà yẹn wọ́n fẹ́ fi system di gbogbo ẹrù yẹn lé lórí and gbogbo àwọn mistakes tó ṣe ní àwọn ayé ń rí báyìí tí wọ́n fi believe pé nìkan ni now let me continue Mohbad ló fẹ́ sọ pé kí ìyá àwọn àti bàbá àwọn kó sẹ́tù o Mohbad ló ní kí ìyá àwọn àti bàbá àwọn kó sẹ́tù ìyàwó tó wà nílé yẹn tí Mohbad àti bàbá Mohbad dẹ̀ ti lọ máa ti lọ ń bára wọn sùn tó ti tún lọ ń fẹ́ra wọn lẹ́yìn tó ti ń wá bọ́n ṣe máa gba ilé àbí kọ̀ọ̀kan fún wọn ìyàwó tó wà nílé yẹn definitely will be jealous and ó dẹ̀ ti mọ gbogbo ẹ̀ òun lè ṣe rí pé ó jáde ń jọ yẹn náà ó condemn bàbá eh, Mohbad ni ipe ìyàwó ẹ̀ ló pa á pé ìyàwó ẹ̀ nítorí kò ń gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu àwọn èèyàn rò bóyá ìyá Mohbad ti kú pé kò sí láyé mọ́ kí ló dé tó fi ń play role bí pé òun ló bí Mohbad torí pé bàbá Mohbad ti fi Mohbad lé lọ́wọ́ Mohbad ò dẹ̀ grow sọ wẹ́ẹ̀kì dẹ̀ ṣé òun ló tọ́jú Mohbad àgbà what gave that woman the right to say that ipò ti kú o ẹ lọ bè lọ́wọ́ ìyàwó ìyàwó ẹ̀mí simply because gbogbo ìgbà tí gbogbo appreciation tí bàbá òfun nígbà tó wà láyé yẹn náà ìyàwó tó wà lọ bàbá yẹn ló ń fà á kò sí ń tẹ́ ẹ fún tó máa gbà ó bìrì pé tí ìyá Mohbad gan ò bá sí láyé Mohbad máa gbọ́ràn sóhun lẹ́nu ló máa mú bí bà ìyá ẹ̀ nísìnyí torí pé ó wà ó wá fẹ́ sẹ́tù ìjà fún bàbá ẹ̀ àti ìyá ẹ̀ people are not talking about ìyàwó bàbá Mohbad again ìyá bàbá Mohbad ló play role ló sọ̀rọ̀ ṣàpàṣàpàṣàpàṣàpà lórí BBC news a tó sọ oríṣiríṣiríṣiríṣi nípa Mohbad pé kàn lọ bèrè ikú tó pa lọ́wọ́ ìyàwó ẹ̀ like wọn ò tí ì sọ nígbà yẹn tó bá jẹ́ ikú tó pa ní bìgínì tó bá jẹ́ pé wọ́n gun ní ọ̀bẹ yẹn pé Mohbad Wùmí ló gun lọ́bẹ bí ìyá ìyàwó bàbá Mohbad àti bàbá Mohbad ṣe complain nípa Mohbad àti ìyàwó ẹ̀ ní bìgínì bàbá Mohbad máa expose Wùmí that very that very first day but iyán gún di àtúngún ọbẹ̀ ṣe kí ni ó di àtúnṣe wọn ò mọ kókó wọn ò mọ lẹ́bù iṣẹ́ tí ọmọ yẹn ti ṣe sílẹ̀ ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn they attack tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni lórí Naira Marley àti lórí àwọn colleagues ẹ̀ ẹ̀yin colleagues Mohbad kí ló dé tí ẹ̀ dá sí ọ̀rọ̀ yẹn for you to tell i mean telling the whole world pé ọwọ́ yín ò mọ́ but now they want the whole world because you have money and you have people you have crowd to pay and you have supporters that are very strong and you are connected you are paying people to remove your money I mean to remove your name out of this scene and started nailing Wunmi alone Wunmi have his have her faults Wunmi need fault tiẹ̀ to serious but she said that she's not the only one but the people who are smarter than her wọ́n fẹ́ di gbogbo ẹ̀ sí lórí ó náà ni bàbá Mohbad sọ pé iná lé lọmọ ẹran máa yá láàs èèyàn lè láṣọ nílé títí kó làkísà bí àgbà orin tó kọ yẹn tó kọ yẹn ìtumọ̀ ńlá ló bọ́ sílẹ̀ ẹ̀mọ̀túmọ̀ ẹ̀ at the end of everything ẹ̀yin lẹ́ máa jẹ̀bi bó ti èmi sì gbàgbọ́ o torí pé gbogbo ohun tó ní kálukú ṣe lórí social media àti tó ní kálukú ṣe lọ́dọ̀ anybody any blogger any presenter any journalist we are still going to the they are still going to the judge ìyẹn mi pé judge yẹn represent the whole Nigeria and the whole people that want justice originally from all over the world ṣé ti yẹ yín so everybody ṣì ń ṣe títì ẹ̀ and torí ẹ̀ mo fẹ́ sọ fún ẹ lónìí pé the table can turn anytime tí owó ẹ̀ bá dé má pé ọ̀rẹ́ ẹ̀ lọ́lẹ̀ o tí ó bá ń jẹ lọ lónìí àbí táwọn èèyàn speak fún ẹ tó bá ti rò pé bọ́lọ́hún ṣe fẹ́ judge ẹ̀ nìyẹn àbí bí ìdìpé the case is ń tọ bí case ẹ ṣe máa rìn nìyẹn it's possible kó má rí bẹ́ẹ̀ o ò ń mi because mo rí pé àwọn kan wà nínú kéèsì they are not dragging they only tell you Wùmí gan pàápàá nínú ilé yẹn kóṣù nìkan ló wà nínú ilé lọ́jọ́ tí Mohbad kú ó rò pé ẹ̀yin lè rò pé Wùmí lè dápa ọmọ yẹn kí ìyá Mohbad gan má ti jáde kó má má yege sí Wùmí ni ẹ̀yin ò mọ̀ ni ẹ̀yin ò mọ̀ pé tó bá jẹ́ Wùmí nìkan ló sin wándẹ́lì ló pa Mohbad ṣe rò pé ìyá Wùmí máa máa support ẹni tó máa wò pé tó bá kúkú sọ wọn ò lè fún lówó ọmọ òun mọ́nìyẹn òun náà máa kún nínú owó ọmọ òun you don't understand there is some game that is going on that they are using them against themselves pé ìwọ tó bá sọ eléyìí tó sọ different eléyìí sọ different eléyìí sọ different all of them dey be fighting and then tó bá dẹ̀ dàbí pé ó step down nínú wọn náà ló máa ṣe kí ni ló máa gbáfẹ́ ẹ̀yẹ́ because the killer the original ones wọ́n fẹ́ cover wọn up and again to ẹ tún wá lè mọ̀ pé gbà tó ń sọ pé consent ìjà fún ìyá Mohbad àti bàbá Mohbad ẹ rò pé tí Wùmí àti ẹ rò pé wọn ò lè sa iṣẹ́ burúkú wọ́n ní bàbá Mohbad náà mọ́wọ́ padà ipò níṣẹ́ ògbólógbò iṣẹ́ lọ́wọ́ ipe pọ̀wọ́ dà nípa àwọn kérúbà ń sira fún àmì kéré mi máa ń pọ̀ ní i'm sorry to say kérúbà ń kéré sí àwọn tó mọ oríṣiríṣi iṣẹ́ padà nítorí pé òun náà sọ pé òun lòun gbé Wùmí káàkiri nígbà tí ó ti tètè lóyún ọmọ twenty four years ó possible tí Wùmí bá ti lo prevention lóríṣiríṣi pé kó o má lóyún tó bá ti gbà tó wá fẹ́ lóyún ó lè má tètè ní ó ti yé wọ́n lò ló ń gbé lọ spiritually to see for many things tó hẹ̀pẹ̀ pé bàbá Mohbad mọ́wọ́ padà ìyàwó tó dẹ̀ fẹ́ náà Ìkòròdú ni náà mi ò sọ pé kòrò ọmọ Ìkòròdú ni Ìkòròdú ni wọ́n ń gbé Ìkòròdú Ẹ̀pẹ́ Ìjẹ̀bú gbogbo wọn yẹn tó bá ti rí ilé pásítọ̀ kan wà rí ilé babaláwo kan wà rí ilé àfáà kan bó ṣe máa ń lọ ń bẹ̀ nìyẹn ìfà nísìn ilé babaláwo ló pọ̀jù ní kòròdú ilé àwọn wàrí ilé òṣùgbó wàrí ilé gbá wàrí ilé àwo wàrí gbó kiri kan oògùn is a free of charge ó ti yé bẹ́yẹn bí ẹ̀pẹ́ náà ṣe rí nìyẹn gbogbo yín ti ń sọ story bẹ́ẹ̀ náà ló ṣe rí lẹ́kìtì in fact ó rí bẹ́ẹ̀ náà níkà rẹ̀ ìlú tí wọ́n ti bí èmi náà ó rí bẹ́ẹ̀ káàkiri nílẹ̀ yorùbá ó ti yé ìyá wùmí àti bàbá i mean ìyá wùmí àti ìyá wùmí Mohbad's wife wùmí i mean sorry mo ní ìyá wùmí ìyá Mohbad mo fẹ́ dárúkọ o sorry o if i mistakenly put putting Mohbad sípò ìyá wùmí ẹ jọ̀ọ́ correct me please ẹ jọ̀ọ́ bàbá wo ìyá wùmí o ìyá wùmí báwo ó ní nǹkan tí ok story mo ń bọ̀ nípa mi God want me to talk some say something about ìyá wùmí bàbá ìyá Mohbad òun àti Wùmí wọ́n ní wọ́n close wọ́n ti di pali and you can see it that they are close wọ́n di partner ó lè má jẹ́ in crime wọ́n ṣáà di partner wọ́n wá love ara wọn for one reason or the other because òun náà wà nínú àwọn tó fẹ́ kí ìyá ọkọ òun àti bàbá ọkọ òun kàn padà she is also a target are you getting me she is a target to the ìyàwó tí bàbá Mohbad gbé sílé torí bàbá Mohbad ń sìn kò sọ ẹni tí ń pa ìyàwó ẹ̀yẹn mọ́ o kò sọ pé ìyàwó òun ti sọ báyìí rí o gbogbo ọ̀rọ̀ tẹ́ẹ̀dẹ̀ ti sọ tẹ́lẹ̀ ẹni tó bá ti mọ̀rọ̀ sọ kó rántí ẹni tó bá mọ̀ gbọ́ o ẹ ti gbọ́ wọ́n di partner in one bóyá in crime or anything ìyá Wùmí àti bàbá Wùmí tó bá tiẹ̀ wá jẹ́ tòótọ́ ni wọ́n jà tán ní Wùmí gun ní ọ̀bẹ mi ò lè sọ So, tó bá jẹ́ pé ogun lọ́bẹ̀ tó tọ́ wù mí tó bá tó bá gun ọkọ ẹ̀ lọ́bẹ̀ tó bá pẹ́ ẹja tó yẹ pé wọ́n ló wá gun lọ́bẹ̀ sọ síta ó tún sọ lọ́ọ̀fù recent pé wọ́n gbé lọ sọ́spítù yẹn mi pé wọ́n tún ti yọ tọ́spítù kúrò torí wọn ò fẹ́ kọ́spítù yẹn kó bàjẹ́ ó ní bóyá hospital yẹn ni wọ́n ti sọ pé kán ogun lábẹ́rẹ́ wọ́n lè fún wọn bribe kán ogun lábẹ́rẹ́ anything happen àwọn doctor Nigerians òun kọ́ nìyẹn ni sí ìkan tó máa fún wọn lábẹ́rẹ́ tó máa bá wọn sùn tó máa rape wọn anything happen in Nigeria system sorry to say ó ti yé ó ní wọ́n lè fún lábẹ́rẹ́ táwọn èèyàn bá fẹ́ tán bá fẹ́ kán sọ pé ó ti kú tán fẹ́ gbé excuse me tán fẹ́ gbé sí láti fi ṣètùtù torí pé èmi ti sọ́ọ̀sì ní táwọn èèyàn bá ṣe pé tán bá ń ro mọ́ ọba ọba Saheed tán bá ń ro ẹjọ́ yẹn wọ́n ti ro ẹjọ́ yẹn mọ́ ọba Saheed bó ti ẹ̀ gbọ́ tí Bukky sọ pé òun ò dárúkọ ọba Saheed ní orúkọ tó dá dá dá dá dá ọdún òkìí ṣe òun ló máa kọ́kọ́ dá orúkọ yẹn náà dẹ̀ wà nínú petition tó náà rí èmi ò tí ì rí torí ó ṣe tíríntírín bákan ẹ̀hẹ́ so mo try láti fẹ̀ sórí platform mi kí n kà á mi orí kà tí ò bá fẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó ti yé bẹ́yẹn mi ìdẹ̀lẹ̀ máa tẹ́sọ mọ́ nǹkan tí òun ṣe ẹjọ́ mi bẹ́yẹn láti láìsè ó ti yé mo ti ẹ̀gbọ́ tó ń sọ pé ó lóun ò mà dárúkọ ọba o á ah, dẹ̀ máa sọ pé bẹ́bílá court service your court ah, ẹ̀ tiẹ̀ lé ah, àwa ń bìbá nígbà tí wọ́n sún wa sí court ìjọba Canada oríṣiríṣi nǹkan ìjọba Nàìjíríà ọba ọba kan ló kàn fẹ́ sùn yín ìjọba Nàìjíríà wọ́n sùn wá sí kóòtù bíbá oríṣiríṣi nǹkan wọ́n náwó gbogbo àwọn tó sùn mí sí kóòtù lónìí gbogbo ọ̀rọ̀ yẹn fa àṣírí ńlá tó tú síta ní Nàìjíríà lónìí you don't know tó o bá lóògùn àrìnyá ò gbúdọ̀ máa jàyàn tó o bá ti sọ̀rọ̀ stand on your word ẹ má máa ṣẹ́ bá ti ṣe nǹkan gbà wá di pé ọ̀rọ̀ ilé ẹjọ́ ọlọ́run I don't mention your name I don't mention your name mi ò kàn ń ṣe tó máa ń kọ́ọ̀tì èèyàn tó bá jẹ́ èyí tẹ̀ máa ti kọ́ọ̀tì pápápá máa ti jù síbẹ̀ wọ́n kọ́ọ̀tì ẹ̀ káàkiri káàkiri mi tó ti dárúkọ wọn bọ̀tì ẹ̀wọ́ kọ́ là ń sọ ń sìn lùkì. gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ máa ń lọ sórí pláfọ́ọ̀mù mi ní orí YouTube mi láti máa lọ ṣépè fún mi láti máa lọ sọ fún mi ẹnu mi ṣe bákan ẹnu mi my sexy lips my lips is big but it's a sexy one ẹnu mi bo ètè mi ẹnu mi sexy lips go and check it when tí bá tí n bá pẹnu pọ̀ tí n bá dílì tí n bá ṣe make up tí mi ò tí mo fẹ́ package ẹnu mi go and check it very nice very fine àwọn èèyàn míì máa ń fẹ́ sexy lips wọn kò máa ń fẹ́ kété wọn tí kìlítù kò ń ṣẹnu pẹlẹbẹ ẹlòmíì kẹlẹ̀ rèé tó bá jẹja ẹja kí lorúkọ yìí ẹja ṣáínà tó máa ń kí ló ń pè chinese fish tó wà ní nàìjíríà kí ló ń pè yóò rántí chinese fish náà ló máa ń pè ẹnu ẹ ojú ẹ máa ṣe títì sí ẹnu ẹ máa ṣe roboto tó bá lóyún tó bá fẹ́ kẹ́nu ẹ ṣe roboto o lè máa lọ jẹ́ ìtìyẹ máa sọ fún ilé ta yóò náà ẹja tó máa jẹ náà tó bá fẹ́ kéyìn ẹ máa ṣe tó bá fẹ́ kó yẹyìn ẹ ṣe bá kàn lọ yẹn kọ́ so ẹ̀yin tẹ́ bá fẹ́ bú mi tẹ́ bá ti lọ sábẹ́ platform tẹ́ bá lọ ń bú mi síbẹ̀ tẹ́ mi bú yín síbẹ̀ tí máa fẹ́ dárúkọ ẹ̀ máa dárúkọ ẹ̀ sórí platform ó máa ṣòfò ní o ló ti yé bẹ́ẹ̀ yẹn torí màá wó orúkọ ẹ̀ já màá pè mí ní láti pe ìṣẹ̀dá ẹ̀ mí ní láti pe orúkọ ẹ̀ mí ní láti ẹ̀ ti rí picture ẹ̀ màá ti sọ pé ẹni tó lo orúkọ yẹn tó wá kọ́mẹ̀ntì ọlọ́run ó mọ ilé ó mọ ẹbí ó mọ rẹ́ẹ̀ báyìí ni kò bá mi ṣe fún dẹ̀ máa ṣe fún ẹ with due time go and see o bá hide face ẹ o bá lọ fi email kan kó o fi comment kó máa bú mi sí àbí kó máa ṣépè fún ọmọ ẹ tí mi ò ṣépè fún ọmọ ẹ ní tó máa ṣe ẹ ni mo sọ yẹn. so baba Mohbad gbogbo ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí bàbá Mohbad sọ ní day one tí Mohbad kú ọ̀rọ̀ eight ni ó eight ọmọ ẹ̀ gan ó eight ọmọ ẹ̀ bíi pé ó ti jealous ọmọ yẹn ìyàwó ẹ̀ yẹn ti kó sí lórí ibi like ọmọ yẹn bàbá ẹ̀ kò fẹ́ padà sọ́dọ̀ ìyá Mohbad kò fẹ́ settle ṣó ọmọ ẹ̀ ń compulsory ẹ̀ pé tó bá ṣe àwọn máa ṣe dáadáa fún wọn máa jọ kọ́lé fún wọn together promise them together you understand so wọ́n lè rán àṣà sí ó ti gbọ́ wọ́n ti ń gbógun ti níta o Mohbad let me just tell you ìyàwó ẹ̀ ò sí nínú àwọn tó wà nínú àwọn tó gbógun ti Mohbad tí ó fi pọ petition yẹn but ọwọ́ wà lára Mohbad àránsí àti àṣàṣì oríṣiríṣi náà ni wọ́n rán sí torí ẹ̀ táwọn èèyàn bá ti fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ Nàìjíríà yẹn bẹ́ẹ̀ yẹn oògùn oríṣiríṣi torí ẹ̀ mo máa ń hẹ̀tà àwọn tó bá wà fetish kì í ṣe babaláwo nìkan ló wà fetish àwọn kan wà wọ́n jẹ́ Christian iṣẹ́ ewé iṣẹ́ egbò iṣẹ́ kando oríṣiríṣi nǹkan ni wọ́n máa pòpọ̀ baba Mohbad love that he do that okay wọ́n dẹ̀ sọ pé baba Mohbad náà ń kọ́ ó ti ṣiṣẹ́ lẹ́yìn bàbá àrà rí nobody talk about it o ipò ti kọrin lẹ́yìn ó ti bá bàbá àrà gbé orin rí bàbá àrà náà kẹrẹ̀rẹ̀ ṣe ni baba àrà déédéé ṣánkú ó ti yẹ yín bàbá àrà ó déédéé ṣánkú bọ́n ṣe sọ fún wa ni o wọ́n ló ti gbé yín lẹ́yìn bàbá Mohbad lẹ́yìn kìíní rí bàbá Mohbad ò dẹ̀ sọ sí pé òun ti jẹ́ ọmọọṣẹ́ bàbá àrà rí o kọ́ má bàa investigate ẹ̀ débẹ̀ o róòlù wo ló pílè ń bẹ́ o ṣé kìí ṣe nǹkan tó ṣe fún yàn ni wọ́n ṣe fún o kìíní kan kìíní kan kò sọ́rí o kò sọ́rí rárá rárá ṣòtìyé everybody now ń sin especially Bukky mo ti sọ fún Bukky jese pé tó bá ti fẹ́ pet tó bá ti fẹ́ blog yàn yé ṣépè fún wọn pé tó ń ṣe náà wọn ò ní rí ẹ pé òun ṣépè ń sìn èmi ò kàn ráyè láti máa screenshot gbogbo àwọn ìpè yẹn ní ká máa jù síta ó máa tún ṣe pé ìgbà tó máa àwa náà ṣe mọ̀ pé nísìnyí tèmi bá tán bá ní mo blog bàbá Tinubu rí mo blog wọn rí torí pé àwọn ọmọ wọn MC Wàsíù gbogbo ẹ̀ ṣe mọ̀ pé one night stand mi ni Wàsíù èmi claim ẹ̀ gbogbo ẹ̀yin tó bá sùn majority ò ní lè sọ síta bẹ́ẹ̀ náà steers náà lẹ́yìn rọ́kọ lẹ́yìn tó bá mi sùn ó padà sí ilé ọkọ mo tún àwọn èèyàn ask me out many times but ọ̀rọ̀ ọkùnrin kan sún èmi naturally mi torí mi lè fẹ́ korí mi lè lọ forí kógun ológun ní jọ́kítọ̀ tá a dé yìí ó ti yé mo ti ń ṣe bẹ̀mí bọ̀ tipẹ́ tó bá ti ń bú wọn tó bá fẹ́ blọ́ọ̀gì Wùmí ẹ má fẹ́ pèpà tó bá lọ i mean tó bá lọ declare i mean tó bá lọ understand later pé kì í ṣe Wùmí ló pa á nísìnyí bẹ́ẹ̀ ṣe ń sọ tó dẹ̀ ti fi pè bá yé ẹ̀jẹ̀ òun náà ni mo sọ fáwọn tó ń ṣépè fọmọ yẹn pé tẹ́tí lọ́ọ́ fi pè bá yé ẹ̀jẹ̀ bá wàá kàn wá ṣe sọ́ọ̀rì fún ṣé gbogbo èpè yẹn wàá wá dá padà ni so tó bá fẹ́ blọ́ọ̀gì èèyàn just block the person just ṣàlàyé gbogbo nǹkan tó bá fẹ́ sọ máa ṣe pè fún kò ní dáa fún ẹ òfò ló máa ṣe kúrúkú ló máa kú ó máa ṣe kiri kan fún ọmọ tán kiri kan kiri kan it's not good also on petition nípa ọba Elégùṣì náà àti other people tó bá wà involved okay àjàjà tó bá ju ẹ lọ ṣé ti yé so má rò pé bóyá torí Auto Bola àbáwọn kan àwọn èèyàn máa ń sọ pé má sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Mohbad púpọ̀ torí pé mo lọ́mọ mo lẹ̀lẹ́ bí mo lára Nàìjíríà kò sẹ́ni tó fẹ́ fi petrol gan dídòdò lórí ọ̀rọ̀ mi kò sí ẹni tó fẹ́ fi petrol dín dòdò àbí ta ló fẹ́ fi petrol dín dòdò ìyálà yẹn tó fẹ́ fatagúngún létí romi ò tí ì mọ̀ bẹ́ẹ̀ ni àjàtẹ̀kọ́ lọ́jà àtàjọ sí mi ì tí ì mọ̀ ó ti yé bẹ́ẹ̀ so we don't need to boast ọlọ́run wà lẹ́yìn mi and I pray to God and ọlọ́run dẹ̀ mọ̀ tuntun ṣe ti yé àwọn tó ń ṣiṣẹ́ lórí òtítọ́ ọmọ pé tẹ́ bá ń ṣe nǹkan lórí òtítọ́ náà tẹ́ bá ti wò síwájú ẹ̀ wò sẹ́yìn don't be too partial don't talk like a lawyer as if lawyer being paid for whatever they are defending they defend criminals okay they defend criminal Mama defend the criminal ni ṣe ti yé bẹ́ẹ̀ so baba mubad. ó rí àwọn kan despite pé mo ń support pé wọ́n ṣe búlì ẹ̀ mo ti rí àwọn tó ṣépè fún kò ní jèrè ọmọ tí mo try láti support bàbá yẹn nítorí pé àwọn èèyàn dìde ogun sí gan but mo rí pé nígbà tí wọ́n ń sọ̀rọ̀ pé wọ́n láwọn kan tó wà náà sí Mohbad dead nínú mọ́tò pé kí ló ṣẹlẹ̀ sí wọn ó mọ̀ kan bàbá Mohbad dẹ̀ pa irọ́ bàtàbàtà lórí lórí bẹ̀rẹ̀kìtẹ̀ tó mọ̀ pé gbogbo àgbáyé ló wò ó lóun ó nífẹ̀ẹ́ sí wọn ò ṣó dáadáa ó lóun ò mọ̀ wọ́n irọ́ number one nìyẹn that day since that day you can see me I dislike him honestly speaking your yes should be yes your no should be no téèyàn bá ti pa irọ́ tó wà glẹ̀ any other thing tó pa irọ́ tó dẹ̀ rí tó mọ̀ àwọn tó wà bẹ́ẹ̀ ẹni yẹn kò it cannot be trusted okay it cannot be trusted I want justice for Mohbad but I don't want people to be mo fẹ́ kí àwọn èèyàn máa kó máa kó máa ṣojú ìṣáájú kó máa ṣojú ayé tuntun tó bẹ̀yẹn. kò sẹ́ni tó máa bí irú Mohbad tó máa sọ pé kó kú náà kò sí bọ̀tí bó ṣe kú kò dùn bàbá Mohbad náà bí o ṣe ó ti kárí on ló ti move on pẹ̀lú ayé ẹ̀ ó dẹ̀ ń ṣe yamayama many people don wọn yẹn bàbá Mohbad ń ṣe yamayama gan ó dé Àbújá wá ń bóbìnrin sọ̀rọ̀ ó máa ní I am happy to see you here ṣe ìyá ta ló máa wà tó máa máa ṣòpọ̀ ọmọ yẹn ò tí pé six months tó máa kú tí ò bá ní ọwọ́ ń bẹ̀ ó ti yé <laughs> tí ò bá dùn mọ́ ẹ tó bá wèé pé o fẹ́ fi make owó fẹ́ fi make fame sí why will you be doing that why will you be happy when other people are not getting over it honestly i don't like to share Mohbad and the son of reason mo tún gbé ọmọ ẹ kúrò mẹ because i feel so bad tí n bá wo picture bọ̀bọ̀ yẹn orin àti wọ́n ṣe cut ẹ̀ eh, short àwọn tó ní gangan especially bàbá yẹn ó kàn ń sọ̀rọ̀ ni and now want to be seen that pé okay o fẹ́ sọ̀rọ̀ tó torí owó tí bàbá Mohbad ní tí Mohbad tán ti believe pé Mohbad ní if not tó bá gbọ́ pé ó ní owó ti sọ̀rọ̀ first impression matters a lot the first day tó ń gbé kámẹ́rà sójú bàbá yìí ẹ wo gbogbo inú ilé òun bó ṣe rí báwo nílé Mohbad kan tó ń kọrin tó ń ṣiṣẹ́ náà báwo ló ṣe rí ọjọ́ tí wọ́n wá mú fún NDLA táwọn NDLA wá gbé nílé Naira Marley kò ṣe Wùmí ló jáde tó fẹ́ rẹ̀mí ẹ̀jìkú tó ń bá àwọn NDLA fa wèrè tó ń bá wọn lójú tó ń gbá wọn nímú tó ń fòmù NDLA lọ́rùn níbo ni bàbá wèrè wà níbo ni ìyá wèrè wà níbo ni wọ́n wà níbo ni wọ́n wà tó bá jẹ́ pé ogun lọ́bẹ̀ tòótọ́ tí wọ́n jọ jà tó sọ pé ẹ ó lọ́mọ kò ń ṣọmọ ẹ̀ àbí wọ́n sọ pé ó máa ń gbóbìnrin ṣe bí bàbá Mohbad sọ ti pẹ́ pé ó ní Mohbad ó ló máa ń complain jù nípa Mohbad pé wá ló gbóbìnrin ó gbóbìnrin kí ni let us call a spell a spell. it happened abroad a lot of celebrities number one, wà they fight because one máa ṣe pọ̀kọ wọn àbọ̀ ìyàwó wọn ń hà yẹn nìkan just like tó bá jẹ́ Mohbad náà ni àbí Wùmí náà ni wọ́n pa bẹ́ẹ̀ yẹn wọ́n bá girlfriend Mohbad ló pa àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ti accuse bàbá kan tó tó ń ta social media mi mọ nǹkan tó Instagram mi mórúkọ because I don't follow the ẹni tí mi ò bá ti I don't love to talk about them because people just talk yóò mọ́ ngbà yẹn wọ́n ní girlfriend àwọn kan náà wọ́n mú ẹnìkan wọ́n mú girl tó ń sọ̀rọ̀ lórí mídíà yẹn tán ní ó kàn kàn dẹ́ẹ̀mọ́ ẹ̀ lásán wọ́n mú sẹ́wọ̀n náà tán tán tán ní kó lọ wá ṣọtí fún tó tó tó iṣẹ́ girl tí wọ́n ń pè ní CEO àbí blessing CEO yẹn ìtàn ni ó sọ lórí ibẹ̀ yẹn pé ó ń criticize ẹni tó ti kú kankan kò support wọn ọdún mo mọ̀ pé wọ́n ṣe ìjẹ̀bú kakọ̀ tó pé lady yẹn ń gbà yẹn lọ́wọ́ ọmọ ìjẹ̀bú bí nǹkan kan ni wọ́n pe girl tó kú yẹn I don't want to say um, you know so baba Mohbad ó misbehave ó ń ṣe yamayama ó ń ṣe wọ́rọ̀wọ́rọ̀ ó tún wá kọrin lẹ́ẹ̀kan pé tí wọ́n bá ti sọ díẹ̀ nínú ọ̀rọ̀ yìí wọ́n máa gbẹ́nu kúrò ní ẹ̀yìn ẹ̀yìn lọ́mọ ẹ̀dìyẹ́ máa ń tọ̀ ya ìyẹn mi pé gbogbo òun máa dìbò yín ó máa dìbò yín first day yẹn first day first impression matters a lot bó ṣe condemn ọmọ ẹni kan wo gbogbo inú léwu owó ní kankan wọ́n dẹ̀ gbowó fún wọn owó ní anything ọmọ yẹn máa kówó fáwọn ẹbí ìyàwó ẹ̀ báyìí ni bíbélì kan sọ pé ó fi ìyá àti ìyàwó ó fi ìyá àti bàbá rẹ̀ sílẹ̀ ó sì darapọ̀ mọ́ ìyàwó rẹ̀ àti ọkọ rẹ̀ ẹ̀ sì jọ dìkan that to tell you they giving God gave that responsibility. You understand me? I know all parents in Nigeria. I'm not saying they should not take care of Baba Mohbad. But mọ́tò tó ń ra Baba Mohbad kì í máa ṣe one million pọ̀npọ́n tó ní wọ́n lọ rà fún ìyá àti ẹ̀mọ́ bó ṣe rí ó lè má jẹ́ two million gan ó kéré ó tó three million tí bàbá Mohbad ò bá bí Mohbad tí ọlọ́wọ́ bá dẹ̀ fàlùbáríkà sí iṣẹ́ ẹ̀ ṣé ó lè ra pọ̀npọ́n ẹni tó ra pọ̀npọ́n Nàìjíríà gan pàápàá lára big man ni wọ́n máa ṣe ni wọ́n máa pè wọ́n ni wọ́n máa kà wọ́n mọ́ even tí wọ́n ti ń ka one million tó bá ti ń ka five hundred Nàìjíríà ó máa gapá fún ẹ ó máa gàwú fún ẹ lórí lẹ́niwẹ̀ẹ́ ni tó ń tajà tó ní five hundred thousand lákàntì Nàìjíríà wọ́n máa pè sí pati ẹni pati ló máa lọ tó máa jó tó máa ṣe bí olówó tó náà máa ná five thousand pati tó máa tó máa gbé kámẹ́rà pé ó náwó pati eléyìí tí wọ́n máa tún tó máa screenshot ẹ̀ tó máa gbé sórí mídíà kò appreciate ọmọ yẹn for one day ó dà pé kéèyàn bímọ tán ni kó wá tún wá bẹ̀rẹ̀ sí í jowó ọmọ ẹ̀ ó ń jowó ọmọ ẹ̀ náà ọmọ ẹ̀ kú tán kò kú tán ó wá wò pé nísìnyí òun fẹ́ ó lè boom bíi Mohbad ó lè boom bíi Mohbad ó dẹ̀ ti misbehave tó bá rò pé Bukky Jesse lè sọ̀rọ̀ fún ẹ ó máa tòtórí ẹ̀ bẹ̀rẹ̀ kẹtẹ́ máa èmi àwọn òní ọ̀rọ̀ lásán la máa soro la fi gbé ẹ sókè ọ̀rọ̀ tá a fi gbé ẹ sókè lónìí tá a fi support ẹ ọ̀rọ̀ náà la máa padà tútú sọ a ṣe láti fi ṣèkà fún ẹ o torí tó bá fẹ́ máa ṣe bíi pé you are now clever èèyàn lọ́mọ ẹ̀dìyẹ ń tọ̀yà a máa sọ fún ẹ pé àkìíṣe ọmọ ẹ̀dìyẹ kódà àkìíṣe ọmọ ẹranko ọmọ èèyàn ni wá ọlọ́run dẹ̀ làwa gbé síwájú ohun gbogbo ó dẹ̀ wà níbi tí àwa gun ò sí ní tí ẹ̀rí pàwọn ò lè mọ̀ tẹ̀rí pé ẹ lè cover up ẹ lè di gbogbo ẹrù ayé yẹn torí pé àwọn kan ti fún yín lówó you are in support on some things gbogbo stories gbogbo yín sọ from A to Z nǹkan tó kàn fẹnu kò náà ni pé ẹ sọ pé Wùmí ni Wùmí tó bá ti ẹ̀gún lọ́bẹ̀ tẹ́ bá jọ jà òun gbọ́ mistake can happen tẹ́fun àti èdè bá ti wà lára yín torí ìwọ yìí you be a target now ìyàwó bàbá Mohbad wọ ní target ẹ̀ ìyàwó bàbá Mohbad wọ́n ní target ẹ̀ because kò ní fẹ́ kí ìyàwó ìyá ọkọ ẹ̀ kò ní jẹ́ kò fẹ́ kán rí consign padà ó máa ṣoògùn sí wọn náà ní ẹ̀fún àtẹ̀dí ibi tó bá dẹ̀ ti rán ẹ̀fún àtẹ̀dí sí àjàkú ni tàgbáàrin ẹ máa jàkú ni ẹni tó lọ́bàrà wọn máa ẹ máa jàkú ni I'm tell talking to you from experience the father of my baby love me like kilo ló ṣẹlẹ̀ kó tó di pé I separated he love me like kilo ló he will beat me nígbà tó bá rán ẹ̀fún àtẹ̀dí gbogbo ògùn tó náà máa ń ṣe lẹ́ẹ̀pẹ̀ tó náà ń ṣe níjẹ̀bú yẹn wọ́n ń ṣe lẹ́niwẹ̀ but àwọn kan believe nǹkan tán believe wọ́n believe so much in it nígbà tí bá sọ pé jẹ̀bù ń ṣoògùn ṣé màmá tèmi ò ṣoògùn rí ni àbí bàbá tèmi ò wọ́n ṣoògùn nílé bàbá mi tó ti ń jọba gbogbo nǹkan tó ń ṣe ń bẹ̀. ó lọ sí Àbújá máa gbọ́mọ tó bá ń sọ̀rọ̀ pé èèyàn kú wọ́n máa rẹ́rìn-ín wọ́n máa fi bẹ́ẹ̀ bú wọ́n léèyàn kú tẹ bá fẹ́ fúnjọ justice is it is it by abusing or go just be abusing people I mean catching crews making people laugh and funny and then he says the way they thief for justice àwọn tó bá dùn gọ̀gọ̀ jẹ́ ìrìpọ́ máa rẹ́rìn ni even when they are saying it bàbá Mohbad máa sọ pé èyàn ìyàn ọmọdé yẹn tọ̀ yẹ Wunmi go and do your DNA test gbogbo àwọn tó wà involved àwọn tó rí gbogbo bí àwọn tó promote ẹ̀ in one way or the other they are involved in the killing in ikú tó pa ọmọ yẹn àwọn tó petition tí mo bá di petition gbogbo wọn wà involve in one way or the other nínú kú ọmọ yẹn torí pé wọ́n ti kọ́ mùmù mi láti ṣiṣẹ́ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣe bí ọ̀rẹ́ sí ọ̀tá ni wọ́n pé bàbá ọkọ ẹ kó sọ fún kóríyẹ òpé kó máa halẹ̀ mọ́ ara yẹn wọ́n máa dì mú báyìí evidence kan òun náà jáde ó máa lọ ṣe tó bá rán ọmọ níṣẹ́ ikú àfitọ́mọ jẹ́ iṣẹ́ ẹrú tí wọ́n rán ẹ tó bá fẹ́ bá bàbá ọkọ ẹ sọ̀rọ̀ wọ́n ò ní pè wọ́n pé oṣó bàbá tí kíyàn bá ṣe yín ẹ máa kú ni wọ́n wá fẹ́ máa fi yín wọ́n máa create sin wọ́n máa cause trouble between all, of you then you be they be analysing they be making hell of money out of you and then you are making you are funny they are not funny a lot of people aláwọn cash cruise àwọn cash stress wọ́n release stress from. ọba tí wọ́n sọ̀rọ̀ wọ́n máa bú ọba Elégùṣì tọ́ba Elégùṣì bá wà nímọ̀ nípa ikú Mohbad kò ń jẹ judgement ẹ̀ kì í ṣe bú by abusing or kó wá di later kó wá sọ it's not by abusing or abuse call body shaping i mean body shaming and believing that it's funny ìwọ wo lele they are all in they are all on colors and fight cause of the okay okay properties in fact let me tell you something if Mohbad tí ọmọ yẹn kò bá ṣe ti Mohbad to accept ẹ̀ tó dé àdọ́ ẹ̀ kó tó ti kó a lot of people they adopt children in abroad and their children those children they wield property for them they are not the biological son I mean son or daughter of that person I mean biological father or mother of that person but despite that they still give property but we Wunmi there because she's a fool Tell a bá ti ara àwọn ọdẹ ló máa dà ló bá ti yá. ọ̀dẹ̀ ló máa dà tó bá ti yá wọn lọ sábùjá àwa náà là ń sọ fún ẹ pé kó má bàa pa ẹ́ dànù kò ń ṣe Wùmí ló ń rányàn pé kó máa threaten bàbá Mohbad ìsí Wùmí kì í ṣe Wùmí náà ẹnìkan gbé sọ́ọ̀rì Mohbad Marley wá fún mi Naira Marley Naira Marley don come for mi o in the beginning I speak àti gbogbo yín pátá ẹ̀yin celebrating yẹn gbà tó yá tí mi ò gba titi yín ẹ shift àwọn tẹ̀lé control ẹ lọ bá you cannot control me you are too small mo lọ́mọ ti tèmi o kó tó di pé ọ̀rọ̀ ẹ di báyìí malia ni mo ti sọ fún ẹ tó bá mu gbó màmá mu gbó ló gbó ẹ lórí system o wọ́n nìkan ló kọ́ ló máa kọ́kọ́ kó lò kó ló máa kọ́kọ́ mu kò lórí ló máa kọ́kọ́ kò lórí àwọn èèyàn ti ṣe tán ti fi sílẹ̀ gbogbo àwọn tó wà nínú kìnìún ó gbó wọn you know but you never listen wọ́n gbé story Mohbad i mean kìnìún kan wá fún mi wọ́n sọ fún mi gbà yẹn pé lady kan báyìí tó kú tọmọtọmọ ní i don't want to say this Naira Marley gbogbo yìí celebrate tiẹ̀ lọ́wọ́ nínú ikú Mohbad yẹn ẹ lọ pẹ̀pì kẹ shut up ẹnu yín kẹ lọ ṣọ́ra yín you don't want justice for anything just want this lady Wùmí tó bá tó bá pa Mohbad tó bá jẹ́ pé ẹja tó gun tòótọ́ tó jẹ́ pé gígùn ló bá dé let people know ó ń gbọ́rọ̀ mi wọn ò lè pa ẹ́ sí ṣùgbọ́n èyí tó ń ṣe fún ẹ yìí wọ́n kàn lè sẹ́ pé fighting ó ní bó ṣe máa pé tó George dẹ̀ judge ẹ kan ní court they can still appeal for you but the way things are going now when you cover your mouth eh they are going to kill you for fun ó mo ṣe béèrè question pé ṣé orúkọ ẹ wà nínú àwọn petition tó kọ́kọ́ kọ nígbà yẹn tó kọ́kọ́ submit fọ́lọ́pàá tọ́lọ́pàá ò lọ́wọ́ sí gbogbo yẹn kì í ṣe in fact tí ó bá tí Mohbad tó bá jẹ́ sọ kọ́kọ́ fún yín tọ́mọ yẹn gan tó bá jẹ́ ọba Elégùṣì ló ní pàápàá God forbid ṣé ọba Elégùṣì máa wá tòtórí ẹ̀ lọ ní pé kàn lọ pa Mohbad wẹ́n ó pọ́síbù àwọn ẹgbẹ́ wọn mi ò mi mi ò lè sọ mi tọ́rí because ó kéré sí kéwọ̀n ọ̀rẹ́ ni òun kéwọ̀n ni òun àti kéwọ̀n pàdé ni wọ́n bó ṣe kéré tó kéwọ̀n ń kọrin fún bàbá ẹ̀ ó tún kọrin fóun fúnra rẹ̀ you understand me and it's a person I met face to face you understand and I don't believe um, if the tó bá ń ṣe bẹ́ẹ̀ gan ó máa kàn jẹ́ judgement ẹ̀ ni but I don't still want to talk because bíbélì ní ká wá ní gbogbo dájúdájú ká bá díkàdé tó bá ti ṣe ètútù ọbẹ̀ mú I don't want to these days I don't want to just because of people are talking I want to talk people are saying things I want to say it because tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ tó wà lẹ́yìn ọ̀fà nílùú ọ̀fà yẹn ó kọjá òjì a máa tún kọ ìlú míì síwájú síwájú sí. Baba Mohbad is on serious element. Baba Mohbad is on serious element. Nobody fighting for Baba Mohbad. Baba Mohbad téèyàn bá wo ọ̀rọ̀ tó sọ ní beginning of this story. You hate Baba Mohbad too forever. When you look at the gang tó bá wò pé àwọn èèyàn náà tó bá sọ pé tó bá wo live tí Mohbad kọ́kọ́ gbé nígbà táyé bá tọ̀ fùfún tó bá lọ ibi tó bá fáìn ara ẹ̀ wọ́n máa sọ pé à ah, wèé náà fi ń ṣayé o tó bá darapọ̀ mọ́ o lè ṣe nǹkan kan nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀yin náà lọ wo gbogbo orin tí Mohbad máa ń kọ bàbá ẹ̀ ti sọ pé ikú owó ló pa orin tí Mohbad máa kọ yàtọ̀ sí èyí tó ní inspiration lóríṣiríṣi yẹn ibòmíì náà wà tó máa ti tírẹ́tì wọ́n máa pààyàn ní òun náà owó tó bá lọ wá tó bá lọ ṣe kinní kan àwọn tó dẹ̀ bí ọwọ́ bí you know a lot of things ló ń ṣẹlẹ̀ ní kinní wọn bẹ́yẹn a lot of things mi ò máa wo so what is the solution okay what is the solution please i don't know you that are under this platform okay please let me learn don't ask me don't put word into my mouth okay please the solution is the truth going to be ó máa jáde ní orí facebook yìí kò ń ṣe orí facebook yìí kò kì í court orí Facebook yìí kò ń ṣe court kò ń ṣe ilé ẹjọ́ kò dẹ̀ ṣe police station nobody should be using people's pains mélòó ni àwọn èèyàn tó nice lórí Facebook yìí people are not nice here they are just using it for one thing or the other ẹlòmíì kan fẹ́ chase crowd i mean crowd Need because of you know you understand me and people are supporting people with because you are supporting you are not going for them gbogbo àwọn tó irú bọ̀bọ̀ tó jẹ́ ọmọ Ìgbò tó promote Mohbad wọn ò drag ẹ̀ rí nà because ó lówó wọn fowó shut up ẹnu àwọn èèyàn. Wùmí sọ pé wọ́n lè fún lọ àwọn hospital lówó láti fún lábẹ́rẹ́ ó possible dáadáa why tí wọ́n fi ń yọ orúkọ àwọn kan kúrò nínú sí yẹn wọn ò jẹ́ ká mọ̀ mọ́ pé wọ́n ti gbé Mohbad hospital tẹ́lẹ̀ pé Mohbad lọ sọ́spítù wọ́n ní kò lọ sọ́spítù ni wọ́n sọ the story àkókò lẹ́yìn tó bá sọ̀rọ̀ lẹ́ni síwájú sọ lẹ́sẹ̀yìn oríṣiríṣi wọ́n ní wọn ò gbé lọ sọ́spítù wá dẹ̀ gbọ́ pé ó lọ sọ́spítù because for me, himself confirm that it's possible wọ́n fún dókítà lówó wọ́n ti ṣe rí wọ́n fún àwọn èèyàn lówó ní nàìjíríà wọ́n ní kàn poison kò ṣe rọ́ a lot of things happen of recent náà tó bẹ̀rẹ̀ sí post kan máa fún ọmọ ọ̀dọ̀ lówó oògùn ọmọ ọ̀dọ̀ tó máa ní kó fún ẹ lóògùn jẹ́ a lot of things ló ń ṣẹlẹ̀ ní nàìjíríà kí ni wọ́n ṣe ń ṣe ẹlòmíì kan èètì ẹ kì í ṣe pé bóyá ó tiẹ̀ fẹ́ jogún ẹ ó kàn fẹ́ wéèsì ẹ dànù kó dẹ̀ wéèsì gbogbo nǹkan tó rò pé o fi ń ṣakọ yẹn bójọ́ kan ló sọ pé o ní kọ́kọ́ yẹn di opó àbí kíyàwó yẹn dopó àbí káwọn ọmọ yẹn da láì níyà àbí bàbá kó dẹ̀ máa sọ pé ilé ènìyàn ó ti di kíní kan ló yá kó máa sọ story nǹkan tí ò ṣẹlẹ̀ people are mean and wicked ìyá bàbá Mohbad kí ló ṣe tó sọ pé Wùmí o Wùmí o Wùmí o torí pé bàbá Mohbad ti ń jẹ lọ́sìn wọ́n ti eventually dá gbogbo ẹ̀ sórí Wùmí òun náà ló ṣe ń sọ pé ní tí ìyàwó bàbá Mohbad sọ ń bìgínì tí bàbá Mohbad náà dẹ̀ sọ òun ló wá ṣẹlẹ̀ ń sìn kí ló fún yín ní àìdí àbóyè tẹ̀ pé wọ́n ń jà kó wá sọ pé kàkà kẹ́kù má jẹ sèse o kó fi ṣe àwàdànù fún wọn ìyẹn ìyàwó bàbá Mohbad kò sí nǹkan kan lè ṣe kò sí tí ò lè ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run pé ńgbà tó dẹ̀ ti kú sí i wá wo bí ayé ẹ̀ òdòdó ẹ̀ mọ nǹkan tó ṣe lọ́jọ́ tó kọ́kọ́ kú yẹn ni ìyẹn ìyàwó bàbá Mohbad kì í ṣe ìyá Mohbad ó sọ fún Mohbad pé kò ní dá fún ẹ lọ́nà ọ̀run àtukútukú ẹ ló sọ ṣebí ìgbà tó ìgbà tó wà láyé ló fẹ́ sẹ́tù ìjà fún bàbá ẹ àti ìyá ẹ kí òun wá di ẹnikẹ́nìkan máa bá òun ṣorogún ìtọ́ sọ nígbà ní first day nìyẹn and you can see both of them husband and wife fún wọn àti bàbá Mohbad mo dé àbá you can see me of recent i just mo kàn gbé sẹ́nu mo kàn dákẹ́ mo kàn ń wò ní bàbá mi báyìí máa gbóbìnrin a máa ṣe bí kinní kan níwọ̀ tó ọmọ ẹ kú táwọn èèyàn sick nítorí ọmọ ẹ táwọn èèyàn sunkún bí ẹni máa kú nítorí ọmọ ẹ ó wá ń ṣe bí olòṣì ta ló fẹ́ gbowó àwọn tó ń sọ̀rọ̀ gan níbẹ̀ yẹn ta ló àwọn èèyàn lè gbowó wọ́n lè máa bèèkì owó pẹ̀lú ẹ̀ ìwọ náà dẹ̀ ló ti ṣílẹ̀kùn sílẹ̀ fún ìta ń sọ nísìn solution náà ni wípé orí Facebook ò kì í ṣe court kò dẹ̀ ń ṣe police station nobody must be bullying people and just dragging people and just destroying people and believe that they are doing pàápàá if you Wunmi tó bá ti ṣẹ̀ tó bá ti yá ojú àwọn èèyàn ò fọ́ tó bá ti jẹ́ pé ẹ rẹ pé Wunmi ni gbogbo àwọn ọlọ́pàá Nigeria ń support ni are you telling me Wunmi Nigeria police or Nigeria police and all IG and gbogbo wọn rẹ pé Nigeria Wunmi ni wọ́n support they are supporting no they are not supporting Wunmi the killers àwọn parapọ̀ tó pa Mohbad àwọn no support àti gbogbo àwọn ọlọ́pàá tí ó ti wọ́n ti competition sí tí wọ́n jọ ń ṣe they are trying to protect them because tó ìfọ́ bá treat the case the way it should be a lot of people will go down for this case five people a lot of things ló ṣẹlẹ̀ a lot of things ló ṣẹlẹ̀ mi ò sọ pé ọba Elégùṣì ò mọ̀ ń pa ẹ̀ mi ò sọ pé ọba àwọn kan ò mọ̀ ń pa ẹ̀ tí wọ́n bá dẹ̀ yẹ pé ọba Elégùṣì mọ̀ ń pa ẹ̀ gbàtẹ́mi jáde máa tí mo sọ pé àwọn pàtọ́lọ́hún fi wọ̀n mí àwọn ògbólógbò tó wà nídìí ọ̀rọ̀ tó pa Mohbad pé àwọn ògbólógbò ni ògbólógbòó tí wọ́n faṣọ bojú they don't show to me okay tí bá sọ pé logo sign tí mo máa ń rí tí wọ́n ṣe fún èmi ìdán tó fi bẹ́ẹ̀ mi jà mo ní the same sign ni mo rí lára bùbá ìtàn ṣe títí wọ́n fi pa and they succeed in killing the father of my baby mo dẹ̀ dárúkọ mo ní wàásù àìní mo ló joyè mi hate mi mi bá yẹ̀yàn jẹ́ but all of you believe that some people are bigger than òtítọ́ ọ̀rọ̀ ẹni tó bá ọwọ́ yín bá ti lè kálẹ̀ bá máa lẹ̀ dímọ́ lẹ̀ bá máa gbáàdì mọ́ kokoko simply because believe that will mean it's easy for you to destroy another one wọ́n sì wọ́n ṣe handle much to, to you. Bukky sọ pé wọ́n máa dárúkọ Elégùṣì o àbófẹ́ dárúkọ wọn pa ni ìwọ kọ́ ló kọ́kọ́ dárúkọ wọn tẹ́ni ló kọ́kọ́ dárúkọ Elégùṣì ló wọ́ dáadáa tẹ́ni wọ́n dẹ̀ ń sọ ẹ kò lè sọ̀rọ̀ àwọn kan ti gbowó because tó bá wà lórí bíbá èmi ò gbowó lọ́wọ́ èèyàn láti fi sọ̀rọ̀ rí ó ti yé tí wọn bá fún mi ní gift gan àbí tó ló rajà lọ́wọ́ mi tó wá bẹ̀rẹ̀ sí fẹ́ máa bẹ̀mí níṣẹ́ dé tòrò tó máa bọ̀ sẹ̀ síta ni máa fọ ayé ẹ̀mọ́ títì máa kàṣẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ máa tú láṣẹ̀rẹ́ ni because o lè bẹ̀mí náà o lè lọ́mọ tẹ̀yẹ́ lé kó máa bẹ̀mí níṣẹ́ òṣì ẹni tó wá rajà lọ́wọ́ mi bí I don't want to talk ni he has caused a lot of problem in the system of Nigeria ẹni tó wá rajà lọ́wọ́ mi yẹn he caused it also in abroad because tó bá ti fẹ́ ṣèkà kó o mọ ìkà tó o fẹ́ ṣe wà kọ́ dá orókò ń dàbí àdàgbẹ́yìn awo lọ́mú awo ní èèyàn tó lè jà fún ṣùgbọ́n ọlọ́run ń jà wa so for that I stand nothing but on the truth. gbogbo kí ló dé ibi tó lọ tó ti lọ ṣe àwọn tó promote ẹ̀ níjọ́ yẹn tó kúrò mbẹ́ tó lọ wọn mú wọn because ẹ̀rú omi gan ètò ìsọyẹ̀gàn náà ó kàn ṣọkọ̀ akínni ó ṣọkọ̀ akínni ó fi sọ bàbá Mohbad tóun náà kàn sọ̀rọ̀ pé ẹ̀jẹ̀ pé òun ráṣọ ẹ̀jẹ̀ yẹn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í chase after òun náà wọ́n bẹ̀rẹ̀ sí í lépa wọ́n sọ di àlépa wọ́n sọ di àlépa ó sá lọ sí Àbújá ó níbẹ̀ lọkùnrin ti ń balẹ̀ ọ̀rọ̀ aṣọ ẹ̀jẹ̀ tó sọ yẹn pé in tó pa Mohbad ó bá fẹ́ So, do you think Mohbad kí Wùmí mọ̀dà gan kó jọ́lọ́pàá ṣé rèé pé tó torí ẹ̀ ni but ó ní nǹkan tí wọ́n fẹ́ ṣe ó ní nǹkan tí wọ́n ń bò táwọn èèyàn ń bò wọ́n ń cover àwọn ọlọ́pàá yẹn wọ́n ń cover ẹni tó àwọn tó ń kọ petition wọ́n cover many things and again nǹkan tí wọ́n fi tí èmi tó wá fi tẹnumọ́ justice náà ni pé wọ́n sọ pé omi tán fún Mohbad mu èyí tí àwọn Ìyábọ̀ àǹkó sọ pé kọ́ máa sọ pé wọ́n ní wọ́n ti fún lómi mu o omi tán fún mu o wọ́n tún sọ ńgbà yẹn náà pé omi yẹn náà ni wọ́n fún bàbá sùwé mu tọ́jọ́ ikú ẹ̀ fi tètè yá you understand me pé láti wà tán ti fún mu ọmọ kò kò kò gbádùn mọ́ láyé all those things they say many things but at the same time gbogbo ọ̀rọ̀ yìí you got to be careful and especially tó bá ti ní address tó bá dẹ̀ fẹ́ ṣe dáadáa ó bá tẹ̀ ló wà nílùú òyìnbó kó síbi tí ojú ọlọ́run ò tó. bàbá Mohbad ní pé kó gbẹnu kúrò bẹ́ẹ̀ but àwọn tó ṣì ń support bàbá Mohbad àwọn yẹn ń continue a máa lóun gbé satellite òun wọ́n á tún sọ pé wọ́n á tún sọ pé nìkan kó lọ sọ fẹ́ nìyẹn pé kó tún sọ̀rọ̀ báyìí lára family wọn play lórí intelligent wọn ìyẹn á tún ká á tún sọ̀rọ̀ jáde wọ́n tún bẹ̀rẹ̀ sí gbé o wọ́n tún ti sọ̀rọ̀ o wọ́n tún ti sọ̀rọ̀ o wọ́n tún sọ̀rọ̀ o wọ́n tún sọ̀rọ̀ o meanwhile wọ́n fẹ́ máa rí ọ̀rọ̀ gbọ́ wọ́n dẹ̀ fẹ́ máa fi àwọn èèyàn boost page wọn kí ló dé tó yẹ pé gbogbo ìṣòro tó bá ń dun ẹnìkan lẹ́yìn máa fi ká lè máa fi fẹ́ fi gbowó máa fi ṣeré máa fi ṣe many things kò dùn many people kì í ṣe kó dùn wọn wọ́n kàn ti sọ di iṣẹ́ ni wọ́n rówó ń bẹ̀ and they have to tẹ̀sán mọ́ tẹ̀ra mọ́ wọ́n dẹ̀ rí pé wọ́n ń get fame they have to tẹra mọ́ tẹ̀sán mọ́. ṣé bàbá Mohbad tí ò gbádùn yẹn tó ṣe yamayama yẹn ọ̀rọ̀ tí bàbá Mohbad wọ́n ló lọ sí òkú ọmọ ẹ̀ lóru ọ̀gànjọ́ a sọ pé set up ni bọ̀tí tó bá wà nínú ọlọ́tí lọ ti ń pamọ́ náà kò sí òkú ọmọ olómọ olóhùn ò lè gbé sílẹ̀ létà ló wá gbọ́ pé wọ́n náà ti fún Wùmí tán bá fún ẹ ní death certificate yẹn wá sọ níta àwọn nǹkan tí àwọn èèyàn fẹ́ gbà bí kò tọ́nà má tiẹ̀ sọ ó lè tọ́nà sí ṣáàtì fúnra rẹ̀ tó o bá fẹ́ gbójú ẹ̀ síta gbé píchọ̀ ẹ̀ sí kó o sọ̀rọ̀ ṣé wọ́n ti fún ẹ ní death certificate yẹn tó o gbé fún bàfàdà ńlọ ẹ̀ nígbà tọ́nà ń kí ni orúkọ bọ̀bọ́ yìí náà tó wà lẹ́kọ̀ọ́ eh, Sam Larry òun náà òun náà tún sọ pé wọ́n ti gbé sí no case to answer ìwọ náà a gbọ́ pé ó ń defend gbogbo wọn ò sọ̀rọ̀ wọn síta kí ló dé tó ń defend wọn kí ló dé tó ń defend wọn Wùmí if you are not the one that kill them Mohbad why are you defending them you better talk before they kill you silently tó bá dẹ̀ pa ẹ́ náà nísìnyí wọ́n máa sọ pé yes orí pé o pa Mohbad ó dẹ̀ lè má jẹ́ wọn ló pa Mohbad originally wọ́n fi Mohbad ṣètùtù ayé now forget a lot of people are involved in Mohbad's death and they just wọ́n nìkan ló kéré jù tí wọ́n bìlì pọ́wọ́ ẹ̀ka o kì í ṣe celebrity sọ́tòótọ́ tó bá sọ pé o gbé ilẹ̀ kan dání pé ó ra ilẹ̀ kan mì kan wọ́n níjọ́ kan bàbá ẹ̀ lóun ra ilẹ̀ kan nígbà tó pè òun pé ilẹ̀ òun òun ọ̀fẹ́ gbé fóun kìnnìkan òun ìwé ilẹ̀ tóun lóun sanwó wọn ọ̀fẹ́ gbé fóun ìgbà tóun dẹ̀ débẹ̀ wọ́n wá gbé àfa kan dání kí lorúkọ àfa náà gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó láwọn èèyàn ṣe ń dislike ẹ pé you kill him if you want to get his things but are you the one to wọn petition ẹ àtìgbà tí wọ́n bá mú fún drug nígbà yẹn nílé Naira Marley tó bá fẹ́ pa kílódé tó jẹ́ kan gbé lọ kan lọ pa nígbà yẹn àbó òde tí ìbímọ wọ́n tún sọ pé wọ́n rí ẹ nílé ọba ní five o'clock gbogbo ẹni yẹn tún sọ déètì wọ́n kàn kírètì sin oríṣiríṣi ọ̀rọ̀ ọmọ yẹn ti di ọ̀rọ̀ tó ti fi ṣe kọ́mẹ́dì lórí social media gbogbo ohun tí Bukky Jesse sọ kọ́mẹ́dì ló ń ṣe fáwọn èèyàn tó máa lá àwọn tó ka orí kiri kan kiri kan máa ṣe kiri kan kàn fi ń boost page ẹ̀ náà ni. tó bá sọ̀rọ̀ tẹlòmíín sìn tí ò ń ṣe wùmí nìkan gbogbo àwọn tó ń sọ̀rọ̀ tó ń support wùmí yẹn gbogbo wọn pátá the majority of them wọ́n ti back down wọ́n ti back down wọ́n ti back down tó báyìí máa kú lórí ọ̀rọ̀ Mohbad ẹ jẹ́ kó dijọ́ tó máa kú kó tó di pé kú tí Wùmí bá máa kú lórí ọ̀rọ̀ pé òun ló pa Mohbad tó tọ́ lọ́jọ́ náà ẹ jẹ́ kó dọjọ́ yẹn kó kú ẹ má jẹ́ kú kó tó kú kó lè kú pé lọ́jọ́ tó bá fẹ́ kú tó bá jẹ́ pé wọ́n ó bá jẹ́ pé àṣírí ẹ̀ wá tú pé òun ló pa Mohbad àwọn gbogbo àwọn tó yẹ kó block ṣẹlẹ̀ sí tó ṣẹlẹ̀ ní beginning of the case they are forgetting about it. ó lọ sí show tó bá gúnyàn ní mákẹ́jẹ̀ tí wọ́n bá fún lóró ẹ̀ yes tó bá fún ní ọ̀bẹ ọ̀bẹ poison tó bá gun ní tòótọ́ tó bá gun ní ọ̀bẹ mákẹ́jẹ̀ ọ̀bẹ yẹn wà the poison knife is abẹ́ ó wà apart from pẹ́jẹ̀ máa ma jáde ọbẹ̀ mákànjì àwọn tó wà nígboro tó máa ń lọ pa tíkàtì yẹn wọ́n máa mú jáde kékeré pínpín báyìí ni in fact abẹ́rẹ́ mákànjì gan wà what are you saying they are removing people's name hospital name from it as if never visited hospital they are removing many people's name and putting everything And àná ti jáde oníṣẹ́ òníkan lè dá pa Mohbad ni ó ń sọ̀rọ̀ ní parable because òun náà ń wè pé owó òfẹ́ kú ni tó bá bẹ́ẹ̀ ni obìnrin pé tó bá sọ gbogbo bó ṣe ṣẹlẹ̀ gangan ikú ló lè rẹṣẹ náà láàárín àwọn èèyàn tó wọ́n máa ń ṣe kinní the bullies wọ́n ti fún wọ́n ti tó enough is enough of the bullying let him let her die when it is time tó bá sọ pé wọ́n jọ̀jì ẹ̀ pò ló pa á. Stop sending confusion and send any people for your page to be boosting your page and sending people your satellite is moving everywhere moving everywhere wọ́n tún máa lọ sọ fún ìwọ tún lọ ṣe báyìí fún iná ti ṣe fún àwárí tún lọ ṣe báyìí fún olè àtúnjáde àtúnwá ṣe géé àwọn olórin tí wọ́n fi system sọ̀rọ̀ fún ni o wọ́n máa sọ pé ìwọ tún wọ́n á tún pẹ́ nìkan sí kó lọ ṣe báyìí kó lọ ṣe báyìí wọ́n á tún káàsà ní ẹ́ẹ́ ìwọ́n tó afẹ́ ẹjẹ́ ẹjẹ́ bàbá bá ti sọ pé kán lọ sinmi díẹ̀ òun ló lọ́ ọmọ òun náà tó bá wù òun á fi ṣètùtù ayé tó bá wù òun á pa òun á fi gòkè oníkẹ́ ṣọ́tọ̀ ẹ̀rẹ̀ tí wọ́n á ṣe bíbẹ̀ tí ń sọ̀rọ̀ fún etí yìí dì ní ó ní díẹ̀ la máa ń sọ lọ́rọ̀ èèyàn tó wà dẹ̀gbẹ́nu dákẹ́ àǹtí wùmí ò bá fẹ́ lọ sọ́dọ̀ brèkẹ̀tẹ̀ kò ń ṣe by force bọ̀ tó bá lọ síbẹ̀ náà ó lè help ẹ tó bá lọ ó lè help ẹ tẹ bá ṣépè fún yàn tán tí ò jẹ́ yín lówó tó kàn jẹ́ pé wọ́n kàn sọ pé wọ́n sọ pé wọ́n sọ pé wọ́n sọ pé wọ́n sọ pé ẹ bá ṣépè fàyè ẹ tẹ bá yé ẹ̀jẹ̀ tẹ bá ṣe wá sọ pé sọ́ọ̀rì àwọn tí mo bá yé wọn jẹ́ sórí Facebook yìí mo mọ̀ pé máa yé àwọn èèyàn jẹ́ wọ́n bá yé wọ́n fẹ́ bá yé mi jẹ́ nìyí wọ́n de kí ìdìbàdà máa bèbè lórí wọn bọ́tẹ ẹyin tí wọ́n ṣe kankan fún yín ṣé wọ́n jí yín lówó ni àbọ̀ kí ni wọ́n ṣe fún yín Bùnmi Wùnmi tó bá ló pa ọkọ ẹ̀ ń sì ìjọba ló máa da ọkọ ẹ̀ ló pa náà ẹ̀yin tẹ́ ẹ̀ tí lọ́kọ rí tẹ̀ ń pè black widow anyway I'm not a widow I divorced my husband before I mean the father of my baby before we He died. And he cannot be with me and die. God forbid. Mo bá dá àkànkì sọ̀rọ̀ òkú tó ní àìdá ni. Mo bá bàbá àdì náà ṣe many bad things. Gbogbo ọ̀rọ̀ tó ti ń sọ̀rọ̀ fún Wùmí jọ ẹ̀ tó sọ pé kò ní dá fún ìyá láyà ẹ̀. O máa máa báyàwó ẹ̀jà máa bú ìyá láyà ẹ̀. Wàá máa bú ìyá ẹ̀. Wàá máa bú bàbá ẹ̀ là bàbá Is that a man? gbogbo mi kí nìyẹn pé ó kàn sọ pé torí pé tí wàá pé pé tó bá ti kú oníkan mú oníkan mú Naira Marley náà n tó lọ sọ náà nìkan mú àwọn ọlọ́pàá tí ò dáhùn kan mú ọba Elégùṣì kan mú gbogbo wọn kan tó sọ kí ló dé tó jẹ́ wùmí lẹ́wà kan ọ̀fẹ́ handle ẹ máa torí pé ọba Elégùṣì lè sùn yín ó lè ṣe oríṣiríṣi fún yín ó lè nìkan gbé yín láti lé láti bẹ̀rẹ̀ lọ sílé torí pé wùmí ò lágbára kò lè gbé yín ó dẹ̀ tún jọmọ kékeré àbí torí gbogbo ayé ti ń tẹ̀ ẹ jẹ́ kí ìjọba dá lẹ́jọ́ o ẹ jẹ́ ká mọ̀ because uh, n tẹ́mi mọ̀ ni pé very sure a lot of things surrounded that boy's death. ọmọ yẹn náà ọmọ kékeré ẹ máa ń wèpè fún ni bí mo ṣe gbé sórí platform ẹ bẹ̀rẹ̀ sí ṣépè fún mi ẹni tó àwọn àwọn tó ń embrace ọmọ kékeré yẹn kí lọmọ yẹn nìkan lọ ṣe kí ni ó máa tó bá jẹ̀jẹ̀ wù mí kí lọmọ yẹn ṣe wù mí máa ní pé kó lọ pa ọkọ ẹ̀ ni kó lọ pa bàbá òun ni. yes Mohbad also promised them that tẹ́ bá lọ wá eh, even gan Naira Marley fúnra rẹ̀ náà ni tẹ́ bá lọ wá lóru ẹ lọ wo gbogbo orin tí Marley a máa ń kọ orin pé tẹ́ bá lọ wá òun náà máa wá fún yín a máa lọ kíní kan ni kíní kan all these celebrate dey kill like anything they killing themselves àwọn tó máa pààyàn tó ń fẹ̀yàn ṣe tètè níyàn lè pààyàn ni you just dey see them like eh, babara nìkan máa gbẹnu sókè máa júwèé bí ẹni bẹ́ẹ̀ máa júwèé lé ẹ filẹ̀ náà ẹ jẹ́ kó ẹ jẹ́ kó rest lẹ́tẹ̀ ẹ jẹ́ kó rest ẹ jẹ́ kí Wùmí at least wọ́n máa lọ court wọ́n máa tún bẹ̀rẹ̀ court yẹn next month fair march court yẹn máa tún bẹ̀rẹ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn. they are not up to date ọmọ Igbo tó promote ẹ̀yẹ wọn ò béèrè anything lọ́wọ́ ẹ̀ kò sọ ha Wùmí nìkan la máa kàn máa èmi náà ti sọ pé kó sọ̀rọ̀ ó dẹ̀ sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ fún yìí oníṣẹ́ òun nìkan lè dá pa ẹ̀ gbọ́ ni tẹ́ ẹ̀ bá gbọ́rọ̀ ẹ̀ gbọ́ tẹ́ ẹ̀ bá gbọ́ tẹ́ ẹ̀ bá gbọ́ tán ẹ̀ gbàrọ̀bá ni Wùmí sọ pé nínú ilé táwọn pọ̀ sí yẹn ṣé òní kan lè dá pa ó dẹ̀ ní àdúrà sọ pé wọ́n ń jà níjọ́ yẹn pé wọ́n dẹ̀ tilẹ̀kùn ṣé Wùmí lè dá Mohbad nà ni Mohbad also is a is a is a is, is a ruffian Mohbad is rough go and check it ibi tó máa ti gbé kinní dání máa ní àwọn máa pa yín ní kinní kan bí Mohbad ọ̀gá ẹ̀ náà bó ṣe ń kọ nìyẹn ọ̀gá ẹni tó kọ́ lọ́dọ̀ ọ̀gá ẹ̀ nìyẹn ọ̀gá ẹ̀ ní Naira Marley Naira Marley náà kò gbádùn òun ni mo sọ ń jọ yẹn Wùmí ọsọ ìsọmọṣẹ Naira Marley they are all mad and crazy ṣáwọn tó mú gbó tó yẹ pé bẹ́ẹ̀ wọ́n ń tìjì wọn láti mú gbó ni àtàwọn ọmọ Ìyábọ̀ Òjó náà tí wọ́n lọ síbẹ̀ Ìyábọ̀ Òjó ṣe bí torí wa akọ̀wé pé gbogbo wọn ti purọ́ purọ́ purọ́ la ṣe ègéèsì pé ẹ̀yà ya wèrè ni nígbà tó ti rí ngbà yẹn pé Naira Marley ń fún ọmọ ẹ lóògùn mu tó máa ń fún wọn nígbó àti gbogbo drugs ti kinní wọn ó ṣe sọ fún wa kó ti àmì kó ti sọ síta ngbà yẹn ó wá dìgbà tó ṣe kinní tán tọkọ tiẹ̀ náà dẹ̀ ti promote ẹni yẹn ọmọ yẹn ikú ẹ̀ pọ̀ ibi tó ti wá ẹ jọ̀ọ́ o ẹ jẹ́ kí Wùmí gbádùn tó báyìí máa kú ẹ má jẹ́ ó kú de kú ẹ ti gbọ́ ẹ má jẹ́ ó kú de kú and stop playing game around the girl you have played game around her she failed she made you have seen a lot of things to use against her by you playing against on her intelligence ọjọ́ tí mo sọ ń jẹ́ pé Wumi pè mí o kí á ní Bukky jáde hey you cannot be trusted o Wumi Bukky jese drop the Wumi's mouth drop Wumi for now jọ ṣe nǹkan míì wọ́n ló lè ṣeré o lè ó fọ́nì máa ṣe script kó máa ṣe kiri fún àwọn èèyàn ó fọ́nì kó o máa ṣe fún wọn láìsí ọ̀rọ̀ wù mí bẹ̀ máa sọ pé kò ní dáa fún ẹ o máa ṣorí burúkú ni. àwọn tẹ́yìn ti tẹ́ fraud fraud fraud tẹ́ ti gba fraud lórí wọn tó ti kú dànù abẹ́mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe fraud yẹn náà tí boyfriend yín tẹ́ ti bá wọn ṣe fraud títí títí ẹ mọ̀ pé ẹlòmíì tí wọ́n fraud wọ́n ti ronú kú ni torí wọ́n máa wò pé ọjọ́ ọ̀nà tó fẹ́ bẹ̀rẹ̀ láti rí i owó mi tẹ̀ wọ́n gan lákàntẹ̀ lòmíì owó credit oní credit tẹ́ni a máa sanwó fún ìjọba tá ronú kú tá ṣiṣẹ́ kú ẹ máa máa sọ pé ẹ̀yin lè máa sọ pé ẹ̀ pààyàn rí máa pe black widow ẹ tiẹ̀ lọ́ fọ́kọ náà ká tiẹ̀ rí black tẹ kọ́kọ́ kẹ́kọ́ ẹ lọ́ fọ́kọ kẹ́tí ẹ̀yin náà tiẹ̀ di widow ká kẹlẹ̀ mọ bílẹ̀ ọkọ ṣe rí nonsense mi ò support ẹ wò mí mi ò dẹ̀ mi dẹ̀ mi dẹ̀ against ẹ but people should go and shut up and put their mouth and leave the case for the tó bá ti fẹ́ sọ̀rọ̀ wọ́n kàn fi ń pawó ni very wicked people ṣó dáa kí àwọn wicked báyìí nílé ayé kó dáa ìka ò dáa náà kó máa fi nǹkan tó ń du ẹlòmíì báyìí ṣe lójú àánú ni ẹni tí ẹ lójú àánú ẹ̀yin ẹlẹ́wọ̀n tó ń gbé gbòòrò ẹlẹ́wọ̀n níyìn náà tó ń gbé gbòòrò. gbogbo yín olófò bàbá Mohbad máa jáde a máa lọ sọ pé òun gbádùn bí ó fowó ọmọ ẹ̀ ó catch cruise òun náà ti wà lẹ́yìn kiri rí náà bàbá àrà kíríkù wo ló pa bàbá àrà kó jáde kó sọ fún wa bí. ẹ máa pé jealous ni bọ́mọ ẹ ṣe kú ló ń bẹ̀rẹ̀ sí í sọ òṣì tó ń sọ rádaràda òun ẹ kó gbogbo léhun ṣé ìyá ìyẹn ìwọ rí tọ́jú lára ẹ̀ tó ni ìyàwó nu yàbá torí ìyàwó bàbá Mohbad yàbá Mohbad fẹ́ máa gbóbìnrin kiri kó dẹ̀ máa kọ́mọ ẹ̀ máa ṣiṣẹ́ mọ́gídé wọ bàbúdé yìí tàn. kó máa sọ pé ẹ Mohbad o ẹ kò tọ́jú bàbá ẹ ẹ kò tọ́jú kìíní ṣé Mohbad gan tọ́jú ara ẹ̀ ni ṣé Mohbad rí tọ́jú ọjọ́ tí wọ́n lọ gbé Mohbad tí wọ́n na Mohbad nílé Naira Marley Wùmí ló jáde tó ń bá wọn tó bá máa yìnbọn pa Mohbad Wùmí níjọ náà máa ṣe ṣe kú nìyẹn ó ní ìkọ̀kọ̀ tó ṣe tó dànà tó bá ló ń jowú náà lọ kò kọkọ ẹ gbádùn ó máa ń ó máa ń tí ìwọ bá lè mọ̀kọ́ tọ́jú o lè jáde ó yẹ kó o ní ọkùnrin kan tó máa ti hóòdù rí pé ọkọ ẹ ó mi ní kó ṣoògùn bó tẹ̀ ló kayamata fún gbogbo ilẹ̀ ti tí àìkayamata rí kò ṣiṣẹ́ fẹ̀yìn ni. leave the poor girl alone tó bá máa kú ẹ jẹ́ kí ajẹ́ kó ẹ jẹ́ kádájọ́ fúnra rẹ̀ dájọ́ kú fún ẹ̀yin apààyàn àti gbogbo original killers kẹyẹ sponsor Bukky Jesse mọ́ against kínní yẹn ọ̀tọ̀ a lot of things ló ṣẹlẹ̀ ń leave Wunmi alone for now ẹ jẹ́ kó ẹ jẹ́ kó sinmi. kó ṣì dànù sígbó tó bá tag mi lórí burúkú ayé ẹ má tag mi just call me and send the message to me tó bá ti jẹ́ Wùmí ló pa á kó jáde kó wá sọ mi ò sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ pàtó mo kọ́kọ́ ń sọ̀rọ̀ ń gbà ṣe fẹ́ pé mo èmi mo bad ni you saying that i'm bad person when i said the people àwọn tó pa Mohbad wọn ẹni tó bá ti pa Mohbad let the person Wùmí come out and explain that gbé ṣáná sí kámẹ́rà kó sọ bó ṣe kú wọ́n ní ẹ̀jẹ̀ wà nínú ilé o gbogbo ogún àti gbogbo kinní kan o ọ̀rẹ́ ẹ̀ sọ ò ní rí ẹni tí gbà ọmọ tó dẹ̀ sọ pé kinní kan kinní kan ìjọ ẹ ọlọ́run o. anybody máa halẹ̀ mọ́ káyọ̀dé mi gbogbo ẹni tó bá dẹ̀ bẹ ogun tì mí lágbára ọlọ́ọ̀gùn tó ju ẹ̀ lọ máa bá ẹ very soon yes ẹni bá dá sí nǹkan tí ò bá kàn wọ́n tó bá lò máa bẹ ogun tì mí ọlọ́run máa bẹ ogun tó jọjọ orí ẹ̀ tiẹ̀ ẹni bá lò máa bẹ ogun sọ́mọ mi ọlọ́run máa bẹ ogun tó jọjọ orí ẹ̀ tiẹ̀ black widow black widow black widow. ó ní ṣé òun lè dá pa Mohbad ní láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣọ́rọ̀ yẹn ò ní ìtumọ̀ sí yín Wunmi said can he kill single kill Mohbad among a lot of them that in the in the in, the, in that house. tó bá dẹ̀ yẹ kó gang up náà ni láti gbẹ̀mí ẹ̀ Wumi, get it to your squad. I don't support you. All right? I'm just telling people. They should stop, they should stop playing. Can you stop láti máa lò as a kini media? You can go to Mbale, eh, Brekete, no. only lè lọ sọ́dọ̀ Brekete. If you know that you went over sọ tòótọ́, wọn ò ní ẹ̀rọ eh, o oh, oh, safe go to brekte you be protected but ìyá Mohbad àbàbà Mohbad ó lọ sí Àbújá ó lọ ń ṣe yamayama a ní kan gbẹnu kúrò lọ́rọ̀ lọ́rọ̀ kan ṣe kinní kan òun náà ti sọ̀rọ̀ níbi gíní tó ní kú kan ló pa kinní kan ló ṣe owó ló láìkì jù. Like to tell you pé okay o okay owó kan ló pa owó tó pa gangan tó bá béèrè kan lọ́wọ́ ẹ̀ wọ́n máa máa sọ jákujàku ẹ̀jẹ̀ ló sọ tó bá jẹ́ pé owó yẹn náà ni ẹ̀jẹ̀ ibo kí tó bá rí ẹ̀jẹ̀ nígbà tó dé ẹni tó gbòkú ọmọ lọ sí nígbà tó tó tó sọ pọ̀ ọmọ ẹ ti kú sílẹ̀ tí ò dẹ̀ ní wu ara ẹ̀ wò ó sì lára wò ó sọ níjọ́ yẹn ó lápá wà láyà ẹ̀ bàbá Mohbad fúnra rẹ̀ sọ ó ní àpá wọ́n ní àpá wà lọ́wọ́ ẹ̀ ó ní àpá òsì lọ́wọ́ ẹ̀ ó ní àyà ẹ̀ ní àpá wà ó ní àyà Mohbad ní àpá wà ó ní ọ̀rẹ́ ẹ̀yẹn dẹ̀ ni wọ́n sọ pé ogun ní nǹkan bàbá Mohbad fúnra ló sọ nínú interview first interview ẹ̀ ó ní àpá àyà ẹ̀ ló wà Bukky náà dẹ̀ ti gbé jáde mi báyìí pé àpá wà láyà abú bọ́ wà láyà Mohbad pé òun rèé ó gbé jáde níjọ́ yẹn pé wọ́n ní wọ́n gun ni gbà tó tún yá wọ́n ní wọ́n ṣe ni wọ́n á bẹ̀ sínú ẹ̀ gbà tó yá wọ́n tún ní wọ́n ṣe báyìí ni why you beating around the bush tó bá jẹ́ pé ẹ ṣe ń blog ten blog ten blog ten analyze everybody it could be better. black widow black widow black widow tó bá lọ jó ló pa ńkọ́. bá dẹ̀ fẹ́ ṣe DNA test bó ṣe DNA test ó lásán yẹn in abroad people do they adopt babies after adopting the baby they give them will if they want to die papa and they are not their biological father or mother what is the big thing but the big thing is that when you now recover the real I mean realize later that, that that boy was being killed by you or by your somebody it will be terrible so don't have it don't be mi ò sọ pé kí wèmí máa dùn pé kí ni o mo mọ̀ kàn sọ pé they should they are playing wọ́n so wọ́n play Lori, wọ́n fi wọ́n ṣe blogging I don't like that. ìgbà tí mo ń ṣe kéèsì sọ sóbi rẹ̀ ń bì báyìí tọ́ bá ti lọ kóòtù àbí tọ́ bá ní updates a máa fún wọn wọ́n máa ń bèè mi come and give us update about Tostomire ńgbà yẹn come and give us update come and give us update ìgbà tí wọ́n dẹ̀ fún mi ní updates mi ò ní láti máa lọ play around them gbogbo tá a bá rí tó bá jẹ̀ níwò tó bá sọ tó ń sọ ní court la máa sọ. bàbá Mohbad sọ ní bìgínní ó ní ó lọ́mọ òun ò tọ́jú òun ó ní gbogbo nǹkan tó bá fẹ́ fún un ó ní Wùmí ni because of àkáǹtì Wùmí náà ló ń pa owó sí báwo ni èèyàn ṣe ní ní àkáǹtì báwo ni ṣé novice ṣé ọ̀dẹ̀ ni ni Mohbad ni. kó tó kúrò lábẹ́ ìyàbá bẹ́ẹ̀ gan tó kó tó lọ pólì ló yẹ kó ti ní account so that táwọn parent bá fẹ́ fún lówó wọ́n máa send owó sí check ṣọlá account UBA when I have UBA UBA ni mo kọ́kọ́ open nígbà tí mo wà nílò òyìnbó UBA ni mo open UBA yẹn kẹ̀dẹ̀ rèé mo fún mo open fún mọ́mí sí mi because mọ́mí mi máa ń fún lówó mo open fún ṣọlá ọmọ mi mo máa ń transfer owó fún àwọn àbúrò mi àti kí lorúkọ ẹ̀ first bank first bank ẹ torí fada ń lọ mi ni bàbá ọmọ mi dẹ̀ ló má máa ṣe yẹn báwo ló ṣe máa ní òṣè níní account God bless you darling báwo ni o ṣe ní ní account ó lè ní deal tó fẹ́ máa ṣe ó lè ní deal tó fẹ́ máa ṣe tí ò fẹ́ fi ní account tó jẹ́ pé Wùmí ló fẹ́ máa dà lé lórí. all of them gbogbo wọn náà wọ́n ṣe yamayama wọ́n ní òun ló <laughs> eh, ọjọ́ tí bàbá Mohbad kó tó gbóòkú ọmọ ẹ̀kọ́ mẹ́rin kò ṣẹ́ẹ̀kì ara ẹ̀ ní orí gbogbo ara ẹ̀ náà kí ló dé tí àwọ̀ ẹ̀ sáré wá tó ń sọ pé kí ló dé tó ń ṣe lọ́rùn tó ń defend gbogbo àwọn tó ṣe lọ́rùn kí ló dé tí wọ́n ṣe lọ́rùn ibi tó dẹ̀ nìkan lọ sin ọmọ yẹn náà sí tó lọ sin ọmọ yẹn sí ó lò fẹ́ fi kọ́ ṣọ́ọ̀ṣì ni kí ló dé tó jẹ́ pé ibẹ̀ yẹn orí ibi tó ló tó ní kó ń sọmọ yẹn náà sí ó fẹ́ fi kọ́ ṣọ́ọ̀ṣì abẹ́ẹ̀ kí n gbọ́ díze tó máa sọ pé gbogbo wọn lọ ra pátì èèyàn àwọn chọ́ọ̀chì kérúbà ń fún àwọn chọ́ọ̀chì kan àwọn kiri àwọn kan wọ́n lọ ra ẹran èèyàn rà èèyàn láti rìn mọ́lẹ̀ síbi chọ́ọ̀chì wọn bàbá Mohbad wa ń kọ jágọ̀jàgọ̀ jágọ̀jàgọ̀ ẹ̀yàn ìlọmọ ìdìyẹ máa ń tọ̀ ya ẹ̀ ọmọdé òkè nìkan kìnìkan kìnìkan ẹ̀yàn lẹ́lẹ́mọ kò yẹ mí pé ẹ̀ lè gbọ́n ju òun lọ ẹ̀ lè lágbára ju òun lọ. wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ Canada ló dìjà pé ńgbà tí wọ́n lọ mọ̀ tó bá fẹ́ ṣe visa fún for your information wọn kì í ní bìgínì tó bá fẹ́ gba visa wọn ò blood test wọn ò DNA for your information àfi tẹ́ bá fẹ́ gba ìwé tẹ́ bá sọ pé fẹ́ lọ sọrí dé àbẹ́ fẹ́ lọ kọrin náà fẹ́ béèrè DNA fún gbogbo ẹ̀yin tẹ́ sọ pé wọ́n fẹ́ ṣe DNA ní o ẹgbà tó fẹ́ ṣe DNA ẹgbà tó fẹ́ lọ gba visa yẹn wá fẹ́ ṣe DNA ni àṣírí wá tún pé ọmọ yẹn ò kì í ṣe ọmọ ẹ̀ ṣé ọmọ ń gba DNA a ti gba visa dáadáa wọn ò dẹ̀ béèrè DNA test mi àti bàbá ọmọ mi rí wọn ò béèrè DNA test rí àfi tó bá kó fẹ́ ṣèwé tó wá fẹ́ fèèyàn sórí ìwé ẹ̀ tó bá ti fẹ́ ṣèwé permanent resident tó fẹ́ ṣe permanent resident tó fẹ́ ṣe PR wọ́n á béèrè DNA sódà kó o ní lọ kọ́ ọmọ ọlọ́mọ kó o kó sórí àkáǹtì ẹ̀ kó wá sọ pé wọ́n ló ní nǹkan sọ mọ̀ pé àwọn èèyàn máa ń gbowó láti gbowó lọ́wọ́ àwọn èèyàn láti adopt ọmọ wọn ní Nàìjíríà they know it kán ba lè fi owó yẹn kán ba lè fi ṣèwé that's why tán fi ṣe wọ́n kàn lè mọ DNA everybody tán bá fẹ́ gba visa gangan wọn ń béèrè DNA go and ask anybody ẹ jẹ́ kó rest náà díẹ̀ tó bá máa ìkú lórí ọ̀rọ̀ ọkọ ẹ̀ kóun ló pa ẹ jẹ́ kó má kú náà kó tó di pó kú òun nìkan lẹ wá ń hámà what of others wọ́n gbé sórí wọ́n gbé sórí Naira Marley wá fún mi nígbà yẹn mi ò kàn ń sọ ni kó má bàa sọ pé bóyá èèyàn èèyàn hate tiẹ̀ wọ́n gbé sórí ẹ̀ wá fún mi lẹ́yìn tí Wùmí wò mí kú wọ́n ní ọmọ Yíbò kan báyìí kó sọ̀rọ̀ adá adá máa àbí abẹ́ adá kinní kan wọ́n ló ṣàlẹ́ǹjì ó ṣàlẹ́jì kí lorúkọ yìí gbà yẹn ó ṣàlẹ́jì ehm, Naira Marley ṣe mọ̀ pé there was a time tí Naira Marley jáde tó sọ pé òun wá obìnrin tó máa ìyá àtọmọ tó ń fẹ́ bá sùn tó ń fẹ́ bá ṣe true son so adama wá jáde ńgbà yẹn ọmọ ẹ ti kú mà yẹn ṣá ó wá ó tẹ̀ sójú ẹ̀ wọ́n ro kú ẹ̀ mọ́ Naira Marley náà ikú adama wọ́n rò mọ́ Naira Marley náà ṣé tó pa ń dákẹ́ àsọ̀rọ̀ wọ́n ro ikú ẹ̀ mọ́ Naira Marley kì í ṣe rọ́ wọ́n ro ikú Adama wọ́n ro mọ́ Naira Marley kò dáná. wọ́n ro ikú ẹ̀ mọ́ ikú Adama mọ́ Naira Marley kí lè sọ sí yẹn. òun ló ojú ẹ̀ ń gbà say that ṣó wá da kí Naira Marley náà jáde kó sọ pé òun fẹ́ ẹni tó máa bá ṣe túsàn ìyá àtọmọ tó máa bá ṣe túsàn ó ń gbaná ojú yóò dọ̀tí ayé yóò dọ̀tí ẹ̀yà iṣẹ́ yóò dọ̀tí gbogbo nǹkan yín ó ń dọ̀tí obìnrin you don't know that. so orí wùmí lè fẹ́ da gbogbo ẹ̀ lé wùmí tó bá jẹ́wọ́ ló gun ní ọ̀bẹ jáde lọ sọ́dọ̀ brẹ̀kẹ̀tẹ̀ kó sọ ohun tó fàjà torí kò sígbà tí má kú ò ní kú ó lè lọ sọ́dọ̀ brèkìtẹ̀ kó o sọ pé o fẹ́ grant wọn ní interview ó ti tán wàá rí pé eléyìí ó máa wàá grant ẹ̀ once and for all story máa parí ò ń gbọ́ níbi báyìí táwọn èèyàn bá pààyàn tán wọ́n máa ń pe ọlọ́pàá fúnra wọn ní please come and arrest òun kí ló ṣẹlẹ̀ at the end of everything ó ní nǹkan tó máa kà á sí ó ti yé bẹ́ẹ̀ yẹn tó bá pààyàn tán tó jẹ́ pé ìbọn ló lò gan ọkọ àtìyàwó á pe ọlọ́pàá ní kí wọ́n wá mú òun so but ìwọ gan ti gbogbo yín all of you are greedy olè nígbà olè làwo ìwọ náà ti débẹ̀ o ti lọ mú oní wọn tan print o ti lọ débẹ̀ o ti sọ pé Mohbad ò mọ̀wé kọ ni ó lọ tan print nígbà tí ò bá ní ó lọ tan print gbogbo ẹ̀ ṣáà just want to get the something àwọn tó fẹ́ jọjọ pé owó yẹn they are teaching you they are coaching you wrongly to put you into trouble so Bukky Jesse tó bá ti fẹ́ máa bu lọ àmì tó bá ti fẹ́ máa blog ẹ̀ lo tó fẹ́ máa bẹ́ business wa ó ní láti máa ṣépè fún torí bíbá yìí náà Wùmí fúnra rẹ̀ náà ọjọ́ tó ṣépè fún Liam mo ti rí mo sọ pé everybody yín ẹ̀kọ́ àmì everybody kórìíra ọmọ kékeré yẹn bọ́tọ́ ọmọ yẹn kò ń ṣe ẹlẹ́ṣẹ̀ bàbá òun kọ́ ló ní kí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sáyé òun báyìí kó ṣẹlẹ̀ sí ẹ máa wo tọ́lọ́ọ̀ mọ́ lára ni ẹ ní ẹ ewu mi mi ò mi ò ṣàánú mi but kó lọ sọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ náà kó ṣàlàyé téèyàn bá pààyàn ní Canada tó pààyàn lamẹ́ríkà pé ọkọ àtìyàwó wọn ń para wọn dáadáa ibi tó ti ń jà tó bá dàjàjà tó bá ti rún ẹ̀ fún àtẹ̀dì tọkùnrin àti obìnrin máa wà nílé you cannot be faithful with your wife if you cannot be faithful with that man don't marry the man you cannot be faithful with the woman don't marry the woman faithfulness also be unfaithful have caused a lot of trouble. Thank you, Jesus Christ. Mm. tó pé gbogbo ayé ti ń support ẹ̀yẹn tí wàá mìíràn pé gbogbo ayé fẹ́ràn ẹ̀ pé ó ti wàá mìíràn pé tòótọ́ ni gbogbo hundred percent. mo kàn padà ró gbogbo nǹkan tí wọ́n ti sọ ní ìbéèrè tí mo béèrè náà ni petition yẹn ṣé Wùmí wà nínú petition yẹn Wùmí ò sí mbẹ̀ ní beginning bọ́ gbogbo àwọn tó plan fún wọ́n rope. pẹ́ torí pé ojú òun náà dírídì ó dẹ̀ jẹ́ olè ọmọ yẹn náà máa ó jáde òun náà jáde síta fúnra rẹ̀ Mohbad ó máa ní gbogbo àtọ́ bá ń jà yìí ó máa máa ṣépè ní ìyálà ìyá ẹ̀ bàbá ńlá bàbá ẹ̀ wọ́n máa máa jọ ṣépè máa bú ìyá ẹ̀ máa bú bàbá ẹ̀ any family you can know gbogbo family tí o bá lè tó lè respect if I no respect any in-law tó bá lè respect don't marry from there ọ̀rọ̀ ni àná nílẹ̀ Yorùbá náà kò ṣe rí fín many things is wrong many things ló ràn pẹ̀lú àwọn ọmọ yẹn but we don't want to treat it pé ó ti wrong but káwọn èèyàn kàn máa máa pààyàn lọ́fúnlẹ̀ ní system wa ni kàn máa máa pa àwọn èèyàn kọ́kàn bí pé wọ́n lè pa á torí pé ó ti jẹ́ junior àbí kò léèyàn kọ́kàn rí pé wọ́n lè pa á kó kàn kú lọ ó ti lọ bẹ́ẹ̀ that's the only thing we are trying to cover we are trying to defend prevent I mean to try to prevent in our system. just say, I'm not saying you should not, you, but you stop, the Wunmi is too much in your, you're causing Wunmi too much. Alright? You're causing her too much. Tó bá lọ discover pé she doesn't know anything kọ́. Ẹni kó ṣe DNA. this i'm just um, gbogbo àwọn celebrate wọn sọ nǹkan kan sí wọn kàn fẹ́ kí kéèsì yẹn die down àbí kàn forí wò mí ko. wọ́n ní wọ́n ní wọn jà ní patí rárá rárá Wùmí dẹ̀ ni wọ́n jà ń patí wọ́n ti sọ fún gbogbo ara wọn bọ́n ṣe máa sọ kọ́kọ́ sọ patí òun náà ní prime boy ṣe jáde gbogbo wọn kàn sọ. So wọ́n ní wọ́n fẹ́ throw wọn under the bus none of them saying the right they are covering things including baba wumi ìyá wumi ò sọ̀rọ̀ lẹ́yìn tó ti dárúkọ Naira Marley látìgbà yìí ó kàn support wumi ni látìgbà yìí supporting ọmọ ẹ̀ ọwọ́ kan supporting ọmọ ẹ̀ kọ́ dẹ̀ lọ sí òkú because ó ní nǹkan tí wọ́n ń cover àwọn tó dẹ̀ yẹ kán ṣé wumi nìkan ló yẹ kán mú ni. ṣé wùmí nìkan ló yẹ kán mú ni gbogbo àwọn tó wà nínú ilé yẹn àwọn tí ò sí nínú ilé ni wọ́n mú náà àwọn tó wà nínú ilé wọn ò mú wọn ọlọ hospital tán náà gbé lọ wọn wọ́n defend everything I'm not supporting Wumi o but at the same time Wumi is not the only issue on the issue on the matter. ìyẹn bó ṣe jẹ́ o anyone wonderful day ìbéèrè mi for the week nìyẹn kí ló dé tí bàbá Mohbad ń ṣe yamayama ẹnìkan pè lórí nílùú òyìnbó gẹ́ẹ̀kan báyìí níbẹ̀ yẹn ni mọ̀lúkì yẹn wà wọn náà pé wọ́n rí rìkọ́ọ̀dù ó ń béèrè fún obìnrin nílùú òyìnbó gódìgà ni bàbá Mohbad náà anybody tó bá fẹ́ máa ṣe òṣìṣẹ́ yẹn kí ni ò lè ṣe náyé ó tún ti dàbújá ó ti a máa gómìnà a máa pòsì ẹ̀ irú òṣìwò nìyẹn wọn lọmọ ẹ kú òun ṣorí burúkú ní iye oṣù tí mo fi sunkún mi báyìí tí mo fi tí mo fi lè sùn kì í ṣèmi nìkan people like that ọlọ́run jẹ́ ń gẹ̀ẹ́tì ara mi back many many people like that òun tó lọ ọmọ gan ṣe bí olórí burúkú ó ń cash out káàkiri a máa sọ̀rọ̀ orí burúkú kiri Wùmí nìkan ló fẹ́ kí ń lọ ẹ̀ tẹ́ bá lọ discover pé Wùmí kọ́ ló pa ń kọ́ wọ́n ní wọ́n gun lọ́ọ̀bẹ láyà Wùmí tó bá jẹ́ pé àpá wà láyé ẹ̀ tó tọ́ tí wọ́n gún ní ọ̀bẹ èmi ọ̀dà ẹ lónìí when you order when you say the truth on your platform don't give it to anybody to twist say it come out ṣáná sí kámẹ́rà ẹ̀ kó sọ fún ayé tó bá fẹ́ lọ sọ́dọ̀ brèkìtẹ̀ so fún ara brèkìtẹ̀ ó máa rí lórí platform ó máa rí talk and stop giving it to people tápá bá wà lára apá tó bá wà lára Mohbad kó tó sin má purọ́ mọ́ tó bá purọ́ wàá kú bó purọ́ wàá kú kò mí pé bóyá o máa kú lọ́mọdé tó bá léèyàn èèyàn dàgbà kó kú ó kú náà ni ó kú lọ́mọdé ó kú náà ni better say the truth tó bá sọ tòótọ́ gan kó o sọ pé òkè o ó bá tiẹ̀ purọ́ kó o sọ pé òkè o ẹ̀mí tó bá yí pé irọ́ lòún pa tẹ́lẹ̀ kó wọ́n sọ pé òkè o ẹ̀rù ló bà ẹ́ o àbí o ṣe máa já àwọn èèyàn ṣe máa fi lòun kọ̀ọ̀kan báyìí ló ṣẹlẹ̀ o you shut up everybody ma tábà kú ìwọ àti ọlọ́run á dẹ̀ kú other things will be will be glad to the people tó bá lọ sí hospital wá sí hospital ló lọ ní báyìí báyìí ló ṣẹlẹ̀ gbogbo story tó ti kọ́kọ́ kúkú fún ẹ pé bẹ́ẹ̀ ṣe máa sọ sí public rẹ o ìyẹn wàá sọ pé wọ́n gbé fún ẹ ní ó dẹ̀ ti cast the truth lélẹ̀ ó tán àlàáfíà àjọba nínú ayé tiẹ̀ gan tó bá dẹ́ṣẹ̀ gan tó bá ti lè sòótọ́ tó confess that your mind will be at peace ìyẹn mi kò tiẹ̀ sọ fún ìjọba kan pé ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kó máa tọ̀yàn àbí kó máa purọ́ sorry excuse me. have a wonderful day.